ọ̀rẹ́ mi ò ṣe rere o ìkà ò pé ọ̀rẹ́ mi ò má má ṣèkà rere ló pé ọ̀rẹ́ mi ò ṣe rere o ìkà ò pé ọ̀rẹ́ mi ò má má ṣèkà o rere ló pé ìkà ò pé rere ló pé ẹ jẹ́ ká ṣe rere ire ló pé ìkà ò pé ẹ jẹ́ ká ṣe rere o. ṣèkàṣèkà ó ṣebi tán ó náà pápá bora o aláìmọ̀ ẹ̀dá ṣe bí pọ́lá ò ní wa mọ́ o kò mọ̀ wípé ibi tá a bá ṣe lójoojúmọ́ yóò sọ̀rọ̀ nígbà tákòkò bá dé a ó kéré oko àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o gbogbo ń tá a bá ṣe là ó kéré àṣeré o ṣeré o ṣeré o ṣeré o ṣeré o ìwà ìkà ó sunwọ̀n èrè ló pé ọ̀rẹ́ mi ò ṣeré o ìkà ò pé ọ̀rẹ́ mi ò máa ṣèkà ọpẹ́ rere lọ́pẹ́ ẹ jẹ́ ká ṣe rere rere lọ́pẹ́ ìkà ọpẹ́ ẹ jẹ́ ká ṣe rere o. bámúbámú ni mo yóò ń wò mọ bébí pọmọ bàbá ẹnìkan bámúbámú ni mo yóò èmi ò mọ bébí pọmọ bàbá ẹnìkan lẹ́ni ti rí o ọ̀la ò bẹ́ẹ̀ o rántí pé lẹ́ni ti rí ọ̀la ò bẹ́ẹ̀ o àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí bó dénú ẹ̀ adódìndí o àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí o bó dénú ẹ̀ adódìndí ṣẹlẹ̀ o ṣẹlẹ̀ o rere ló pé ọ̀rẹ́ mi ò ṣe rere o ìkà ò pé ọ̀rẹ́ mi ò màmá ṣèkà o rere ló pé ìkà ò rere ló pé ẹ rere rere ló pé ìkà ò pé ẹ jẹ́ ká ṣe rere o. bámúbámú ni mo yóò ń wò bẹ́ẹ̀ bí ń bàbá ẹnìkan bámúbámú ni mo yọ èmi ò mọ bébí fọmọ bàbá ẹnìkan bẹ́ẹ̀ ní ti rí o ọ̀la ò rí bẹ́ẹ̀ o rántí pé bẹ́ẹ̀ ní ti rí rí. pẹ̀sẹ̀ orí rẹ̀ pé máa bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wá dá mi kúnlẹ̀ iye aró fi ń jẹ mí yìí. ṣara kí n jẹ bẹ́ẹ̀. o ti rán ẹ ẹ ẹ ti sán. look anything tó o bá àti ná lórí ilẹ̀ ìgbàgbé ẹ̀ torí any other time any time tí n bá tún rí ẹ lórí ilẹ̀ yìí wàá fi ikú ṣe fàjẹ́ yes let me tell you ẹni tó bá wà láyé ló ń kílèmù lẹ o. yes boss. ẹni tí ò dẹ̀ ní dọ́là ìní ló máa kú o àbí. àṣọ. tápá ṣe fàdé bí ilé. be very careful okay. bísí ẹwà líle mi rà tẹ́lẹ̀ bísí ẹwà. no no no no bọ̀ kí lẹ̀ ń sọ yìí náà kí lẹ̀ ń sọ yìí. Ah, ah, ah, àgbàlagbà ni yín nà án báwo ni àgbàlagbà ṣe máa ra ilẹ̀ tó máa sanwó ẹ̀ tẹ́yìn máa wá débi báyìí ẹ wá ní an interest lórí ilẹ̀ yìí o ilẹ̀ yìí wù mí o kí lè sọ jáde lẹ́nu yẹn are you with government. a ní lórí ilẹ̀ bo a ń bọ̀ lórí ilẹ̀ ilé yìí. ẹbí ẹbí ẹdúró ẹdúró káàkiri bàdé bẹ́ẹ̀ lé. ọ̀tá bá fọ fún fèrè ní fèrè ń fọ jáde ń ṣògbì fọ bàbá ẹ ni nǹkan tí ò ní jẹ́ kí wọ́n gan dórí ilẹ̀ mọ́ máa ṣe fún ẹ ṣe rọra ṣe rọra ṣe rọra ṣe ayé lè ṣùgbọ́n rọra ṣe rọra ṣe rọra ṣe rọra ṣe ayé lè. bẹ́sì bẹ́sì. ó sọ pé ó ṣe bẹ́sì lóyún ìbọn fọmọ yín. ó wà ó wà lóyún ìbọn fọmọ yín. ó wà ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí. ọ́fíìsà ẹgbẹ́ ìtì mọ́tò ká máa gbé lọ sí hospital. ẹ gbà mí o ẹ gbà mí ẹ gbà mí. yà ọ́fíìsà sà ìgbà wo lọ́lọ́ wọ́n ṣe lọ́n ṣe sísìn mi sà wọ́n ṣe lọ ọ̀nà bọ́lọ́gbà báyìí lọ́gbà sà. okay ma ọ̀rẹ́ let's go. I feel like happy. What is the situation of this life. Couldn't just let it be. Mystery, strangers everywhere. Oh, careful, careful, my brother, careful, my sister. Benson ẹ jọ̀ọ́ ṣe rí ẹ wà nínú àwọn tí mo máa ń pọ́nlé nínú yìí ẹ dẹ̀ wà nínú àwọn tó máa ń fọ́nú respect ẹ ní orúkọ náà ẹ jọ̀ọ́ kí ni ẹ mọ yẹn lè ṣe fún yín kó tó di pé ẹ yìnbọn fún un. bẹ̀tà ló sọ fún ọ pé mi lè rí yìnbọn mi kọ́ ni mo yìnbọn. tọ́lú àyìnbọn fún un. ṣe rí ọ́fíìsà lóòótọ́ ni wọ́n yìnbọn ẹ kì í ṣe èmi bẹ́ńsì ni mo yìnbọn àwọn ọmọ mi ló yìnbọn ìkan náà ọmọ mi nínú kan bí ìran wọn pé ìgbà mi wà lọ akọ rí nǹkan tó like ọmọ yẹn kàn rí nǹkan tó like gbàs kan yìnbọn ẹ kì í ṣe bẹ́ńsì. chief pẹ̀lú gbogbo information tí a gbọ́ ẹ máa parẹ́ fún wa náà wọ́n sọ pé èmi lè yìnbọn fọmọ yẹn. àwọn ìsọ̀kọ àgbàlagbà ń pa ara ìyá rẹ̀. chief kò dáa náà ẹ wo ọmọ yẹn sìn hospital wà bẹ́ẹ̀ bàbá ẹ̀ kò ní kí bàbá ẹ̀ ní ọkọ̀ lọ́wọ́ tó máa lò owó tó máa sọ ní hospital yẹn ẹ̀ lè mú orúkọ tó ń gbọ́dọ̀ ṣe lọ ọ́físà ṣòrí ọ̀rọ̀ pé wọ́n ní ẹnìkan ló yìnbọn wọn ìwọ̀n ẹ̀ yẹ ká kọ́ fi sẹ́gbẹ̀ yẹ ká mójútó bí a ṣe máa san hospital bill lọ́mọ yẹn tó máa tọ́jú ẹ̀ta rẹ̀ dẹ̀ máa yá ok èmi yìí máa san every kọ́bọ̀ tí wọ́n bá máa ní láti tọ́jú ọmọ yẹn you understand then two mo ready láti take care ìwọ àtàwọn èèyàn iye kí tó bá máa ná mi so bí bá ṣe ń san bill to hospital kí n settle ẹ̀yìn náà ok ṣá make sure pé case yẹn wọ́n bẹ́ẹ̀rì ẹ̀ àdẹ̀ gbọ́n pa ìmọ̀ láíláí gbọ́. ẹbí dá mi lójú pé ẹ máa san hospital bill ẹ. every kọ́bọ̀. àwa ọ́fíìsì àná àdèmàdé change kékeré. mi ò ní wá change kékeré fẹ́yìn change ńlá àwọn àwa fẹ́yìn torí mo mọ̀ tẹ́ deserve ok ọlọ́pàá kan máa respect so ọlá ẹ̀dẹ̀ deserve respect ok. kí gbogbo ẹ kí gbogbo fáìlì ọmọ yẹn ná ọ́fíìsà máa wo fáìlì ah, a ní èlò ló máa ná mi kí n náwó sí sórí kéèsì tó ló wà nílẹ̀ tí wọ́n ń pè ní kéèsì kí n kó fún ẹ máa wo fáìlì. Ah, chief kí n ṣọ́rọ̀ ta lè sọ lọ́fíìsì máa pè é lórí aago. máa pè mí lórí fún ọ. àmọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kí kíní yẹn máa lọ díẹ̀díẹ̀. lórí àwọn ọmọ yẹn náà ló máa ń dánú bí ọ̀gíyẹ pé ọkàn look mo mọ orí ọ̀tún mo jẹ ẹni burú mọ́ o bẹ́ẹ̀ ni mo mọ́ra mi dáadáa rẹ tí kàn wọ́n náà wà jẹ́ kí inú bí mi jàre. pẹ̀lú owó lọ́wọ́ ṣé ń yàtọ̀ ṣá. ó yàtọ̀. àá yàtọ̀ agbára ọlọ́run á yàtọ̀ ẹ ẹ mọ ohun ẹ̀yìn gbàdúrà yìí. gbogbo ká má ṣe ní àwa ara wa nìkan ẹ ká tí ìyàwó ẹlẹ́yìnbó bọ̀ má ṣe kankan pé tantaláwọ̀ ní rẹ̀ ẹ̀kọ́ tí màmá gbàbẹ̀rẹ̀ tantara lọ́tọ̀. ó ti ní tàwọn eléyìnbó nílẹ̀ ọ̀dọ̀ àwọn eléyìnbó náà ti délé kíní báyìí. àwọn ọlọ́sibítù rẹ̀ dè lókun. ẹyin ẹ̀dá ẹ̀dá á fi tètè wọnú ara wọn á lè san. ọ̀ṣẹ́ mo dúpẹ́ ọ̀ṣẹ́. asan ìmílẹ̀ pé kí n yọjú sí máa tún yọjú sí bí ọ̀lẹ̀. asan bẹ́ẹ̀ ọ̀ṣẹ́ mo dúpẹ́ ọ̀lẹ́ gbogbo bí nǹkan. ọwọ́ ìsàlẹ̀ yìí náà ló kù sí. awo awo awo. àtúntọ́jú ẹ̀. àwọn awo ní kí n mú fún yín. àrókò gbèjà rèé bẹ́ẹ̀ ni ẹni ṣe ọmọ yín báyìí ọ̀hún awúlẹ̀ agbọ́dọ̀ gbé já yín lórí ẹni ṣe ọmọ yín báyìí. ẹ àwọn awúṣe bàbá bá ń wé àwọn àgbẹ̀ pọ́n ṣe o mo dúpẹ́ lọ́wọ́ mo mọ rírì wọn hmm. àmọ́ èèlè tó gbogbo eléyìí èmi ti yá fèrè ọlọ́run ẹ gbọ́ mo ti yá fèrè ọlọ́run hmm. báwọn wé àwọn àwò mo mọ orí àtìlẹyìn wọn ọ ṣe ọ ṣe mo dúpẹ́ o hmm. kó bá mú wọn. pé mo kàn ṣe o mo ṣe o mo dúpẹ́ o àwọn ọ̀nà mo dúpẹ́ o ọ ṣe mú. Eh, eh, ìwà mi rẹ ń ràn fi kẹ́mi hmm. ìwà mi ràn fi kẹ́mi pẹ̀lẹ́ gbogbo yà sàn sàn mò ń bọ̀. àlá lásán kò fọ́ ni o nǹkan tó bà mí lẹ́rù tó bẹ́ẹ̀ ni wọ́n fi rẹ́rìn yẹn o ah. àmọ́ ẹwà o sífù ẹ̀yin náà ti bá mi jẹlẹ́rẹ́ wẹ́ẹ́bì ẹ ti fi kóde ẹ ti fi kóde mi ẹ ti fọwọ́ ilé ìrì ẹ ti fi bu ata ẹnu níbí náà ni ó yẹ kẹ́yìn náà gbogbo àwọn kékèké wa ó kò tí ì débi ẹ tó máa kojú ẹ. ó yẹ kó bà mí lẹ́rù torí pé èmi ò ń ṣe ẹbí ò lágbára bíi tiẹ̀ ìwọ ni wọ́n rú àwọn alágbára náà wàá rí nǹkan kékeré tí wàá fi lọ fi falẹ̀ tí nǹkan mi máa lọ tẹ̀yìn ẹ̀yọ́ ńkọ́. ọ̀rọ̀ yìí fẹ́lẹ́fẹ́lẹ́ ni ìtì ọ̀gẹ̀rẹ̀ ni kòtò ń kà á lọ́dà abẹ́. mi ò dẹ́jà kí ni ká ṣe sí i etí ti gbọ́ ẹnu ti sọ ẹ̀ kí la máa ṣe sí i. Hmm. ǹjẹ́ ẹ mọ̀ kéńgbé. kéńgbé kéńgbé kéńgbé kéńgbé kéńgbé mo gbọ́ rí o kéńgbé. <laughs> síìmù kéńgbé àkàrà. ń bọ̀ jẹ́ pé oúnjẹ òyìnbó ọ ti mọ̀ yín lára kẹ́ ẹ jẹ́ kó eléwé kẹ́ ẹ jẹ́ kí n gbé àkàrà. ó ti àkàrà ilé pọ̀. àkàrà ilé pọ̀. èwo ẹ wá àkàrà tọpọntọ tọtọtọ tí wọn dé dáadáa tí wọn dé gbẹ ẹgẹ wẹlẹ wẹlẹ wẹlẹ wẹlẹ wẹlẹ bí ẹni fẹẹ dèrò ẹgbẹ ọmọdé ẹ gbé lọ sá àwọn ìkórìtà tó wà tó yí yín ká ládùúgbò yín nítorí àwọn kan ní agboolé yín ń bẹ àwọn ní wọ́n fẹ́ mọ yọjú sí tí ò tí ì ṣe tiwọn wọ́n sì rò tí ò yẹ kí wọ́n rò. <laughs> bẹ́ẹ̀ bá ti ń dulẹ̀ tẹ́ ń dulẹ̀ tẹ́ ń dulẹ̀ ẹ̀ náà ẹ̀ wọ́n sẹ́nu o ẹ wò mí ẹ̀ wọ́n ẹnu hmm, ẹ jẹ́ ń bẹ̀ ló <laughs> bá tán. ló bá tán. ló bá tán èmi ni. kí n tó sùn lónìí màá ṣe tètè ti gbọ́ tẹnu ti sọ kí n tó sùn lónìí màá ṣe o ṣeun. kò ṣe ń wúkọ́ ò ṣe ń dórí ọpọlọ ẹ̀ ló ṣe wà. wo láyé ní sórí látìgbà tó ti wọnú tọ́lẹ̀tì yẹn ibi tí mo kàn kàn dé kó tó kúrò níbí ibi àwọn kọ́dé o kò yé mi o kò yé mi ní ti understand bẹ́ẹ̀ fà. Ah. àwọ̀ kìíní but mo mọ kìíní yìí náà. ó yẹ kí wọlé sọ kìíní náà wá. ṣe ti àfọ́nì ni pé mo mọ kìíní ìṣe mo mọ ọ O bẹ̀rẹ̀ o mọ kí ni ìsẹ̀yìn o mọ kí ni ìsẹ̀yìn. bó ṣe ń sọ látàárọ̀ náà nìyẹn o máa tó o ti léde bẹ́ẹ̀ àtàtà lójú tiẹ̀ nìyẹn gbà gbà. mi sọ̀rọ̀ mú serious o but kí ló lè fà á. mi ò máa ń láì kí nǹkan tẹ̀ máa ń dèmí lára dájà lè kò yé mi bó ṣe gbé. Dèjì. ah àfànà dúná Dèjì báwo ṣe máa ń ṣe báyìí náà. kí ló ṣẹlẹ̀. àbọ̀ Dèjì over confidence ò dáa ọ̀la ni test òun ṣe fàájì káàkiri káàkiri káàkiri o tiẹ̀ bá wa jókòó o tiẹ̀ bá wa bó bá ṣe ń da ọpọlọ láàmú bíbá ẹ látàárọ̀ wà ń gbòòrò. tí bá rìn kiri kí ni problem yìí ó yẹ kẹ́yìn náà mọ̀ pé ẹ̀ka ẹ̀ka ẹ̀ máa pass náà kí wàá ní ìṣòro yín ṣé ẹ̀tẹ̀ dúró náà ṣé ìgbà yìí láàárọ̀ tó yẹ kẹ́yìn náà máa sọ pé fẹ́ kára mọ́wé ìgbà tó yẹ kẹ́ ti kára mọ́ ẹ̀ kára mọ́ ṣé ìtẹ̀ máa kà yín máa ní kẹ́ ní first class. Mm, mm, mm, ọ̀rẹ́ ti yé mi ah, mo ti wọn lásán àkọ́tún sọ so o fẹ́ ká depend lórí ìsìn kó wá dọ̀la kẹ́rì á débi tá a fẹ́ ṣe test kó wá gbé mi kú lẹ́gbẹ̀ẹ́ so kí wọ́n máa ka sílìn tàbí kí n máa jẹ báyìí àbí wo ṣáàjẹ́ kí mi ṣe wọn bá ti bá lè ṣe bí wo ọ̀rẹ́ ti ń sọ̀bù látàrí wọn rí sọ̀bù àti fẹ́ pẹ̀pa síbi kò rí nǹkan sọ̀bù wá bára wò. ìwọ ń kọ́. ṣé mi èmi ti mọ̀ pé mi mọ̀ wé so yọ èmi kúrò èmi náà pé mi mọ̀ wé. kò yàn ṣe é yàn mi rẹ wọ rẹ irú jù jòkó pákí rẹ wọ <laughs> okay let's go now only two x plus six equals to zero now nǹkan tó máa kọ́ ṣe ni pé wàá kọ́ jẹ́ kí x yẹn kó dáa dúró. ṣé wọn pẹ́ẹ́bí tó ti ń ṣe mistake yẹn ó yẹ kó jẹ́. Ah, sorry má bínú. Ah. so wà á right kí ló dé tó ṣe bẹ́ẹ̀ gbà mí máa fún ẹ báyìí wàá máa ṣe lọ. ìwé mọ̀dà ló ń jàre mọ́ ẹ̀kọ́. má bínú. two x equals to plus ni six yẹn tẹ́lẹ̀ plus six ni tó bá gbogbo rí equals to yẹn á change sí minus Our wá jẹ́ minus six now kí x yẹn eh, lè dá dúró ọ̀rá ni divide both side by two Only rè two two divide this x equals to two in six that's three á minus three so x equals to minus three nǹkan tó fẹ́ ṣe látàárọ̀ nìyẹn. tó gbọ́ ọ̀kan tí mo sọ torí ibi tí mo ti gbé gbági níbi ó yẹ kí n divide rẹ̀ bíbá yìí ìyẹn ló mo fi gbé gbági. ọ̀rọ̀ títí three one two three three ló wá kiri látàárọ̀ three ni problem kápẹ́ rí three <laughs> three ló jẹ́ títì three one. You might just feel like happy for the situation of this life. Couldn't just let it be. Mystery, strange things everywhere. ọmọ ògùn tí mo máa lò. green yẹn àbí. ẹ eh, green green one. kò lọ sí chemist tó wà ní junction. tibẹ̀ yà bí. àwọn tibẹ̀ yẹn mi mọ̀ kọ́ tó ń ṣe wọ́n wọ̀n open látọjọ́jọ́ yìí junction ni kò lọ. mélòó. kò ló fẹ́ ra sachet méjì. sachet méjì ni kò ra o. báwo yọ̀ rẹ. ó lágbára o ó lágbára o. Ah. bọ́lá bọ́lá tó ń báwo. báwọn èèyàn burú sa kéèyàn kan dédé wu ọmọ làkejì ẹ kó dẹ̀ gbébọn fún lẹ́sẹ̀ just like that. àfi sùúrù. àfi sùúrù àfi sùúrù ọlọ́run tó bá jẹ́ irú èmi ni wọ́n yìnbọn fún ní ẹsẹ̀ ah wàláì máa yìn tèmi padà. Mm. Mm. wọ́n dé. wọ́n dẹ̀ ti wá try o àwọn náà san hospital bills mi. wọ́n san hospital bills but ṣé wọ́n lè san pains. ó ga o. ẹ kàn ń sọ ohun tó wù yín jáde lẹ́nu ni gbogbo alájọ mọ̀ wípé ojú àpá kò lè jójú ara bọ́tẹ́ntì mọ́tò bá gbá òun kọ́ ló máa mú nọ́mbà náà anyway báwo wà ní báyìí. ẹ mo ti fi ń rìn díẹ̀ díẹ̀ gbogbo last week yẹn mi lè rìn rárá ó ti bẹ́tà. olúwa o ah ó terrible díẹ̀ o dáàdi nǹkan. wọ́n wà wọ́n ti lọ fún meeting. oh wẹ́ kò sí problem. ẹ jẹ́ ká wọlé sàn. wọlé báwo a ò wọlé lọ síbi kankan àwọn agbọ́nkàn ní ká sáré wá sí ìbáyìí ká wá yọjú sí ẹ ni tá bá ti kú òǹbí à ń lọ fún training. tí mi ní ká gbé fún ẹ. ẹ ṣe. bàbá wa manage ẹ ṣe ẹ ṣe gan ni bí o ṣe wà yìí náà kò sí nǹkan tó le jù náà bẹ́ẹ̀ o kó máa gbìyànjú àti jọ̀mọ́lẹ̀ kó dẹ̀ máa fi kó yí ẹ̀ náà ẹ̀hẹ̀ so that a lè tètè rí bó ṣe yẹ kó rí. ẹ jẹ́ kí n sìn. ẹ jókòó ẹ jàre. okay go take care. take care. okay bye rọra ṣe rọra ṣe ayé ayé lè dé o. ẹ sà sà mo gba kọ́kọ́ láti ọ̀dọ̀ Olabi's venture ní sà wọ́n ní owó ta fẹ́ fún àwọn yẹn pé àti ìsan sà. Olabi's venture. bẹ́ẹ̀ni sà. èmi lè fẹ́ sanwó fún wọn. àti san rárá sà. what ẹ ti ṣe kiri. àti san rárá. Jesus Christ kí ló ń ṣe àkántà tí o ti san. wọ́n ní ẹ ti fún àwọn ní approval ní sà. mi ò fún ọ ní approval. bẹ́ẹ̀ni. ẹni tó wà lákàntì ẹ sì kí gbọ́dọ̀. They call me the accountant. All right, sir. Before approval. What a nonsense. All of this. chief. hello adéṣẹ́gun. yes sir ẹ kújọ mẹ́ta sir. lọ́ọ̀nù máa kì máa kì mí jù yẹn náà ti tó. yes sir everything wa okay sir. ẹ ṣe just just listen listen ẹ sórí ẹ ilẹ̀ tí à ń sọ̀rọ̀ ẹ̀yìn mo advice ẹ kó má dorí ẹ mọ́ má tiẹ̀ débẹ̀ mọ́ rárá yes because mo ní interest lórí ilẹ̀ yẹn nǹkan kan wà ń bẹ̀ tèmi náà ni gbójúlé lórí ilẹ̀ yẹn tèmi ni wọ́n dẹ̀ ń bá mi dùn alright tí o bá mọ̀ pé òkè ìwọ náà ní interest lórí ilẹ̀ yẹn o nǹkan kan wà bẹ́ẹ̀ tí ìwọ náà fẹ́ tó fẹ́ jẹ o kó lọ san twenty million kó lọ san twenty million sákàǹtì ok. chief níbo ni mo fẹ́ ní twenty million. lóde kí ló bá gbé ajábọ̀ ẹ̀jẹ̀ ni wọ́n fi nǹkan gbé ń di ni ó ní láti kígbe nǹkan tó bá lọ ṣe nìyẹn go and pay twenty million. Ah, ah, ah. chief ẹjọ torí Ọlọ́run gbogbo àgbẹ́kẹ̀lé mi lórí ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ni gbogbo àgbẹ́kẹ̀lé mi lórí ilẹ̀ ló wà sà bí project tí mo ń bọ̀ pẹ̀lú àwọn partners mi orí ilẹ̀ yẹn ni sà eh, eh, eh, chief ẹjọ ṣé mo lè fún yín ten million ten million bẹ́ẹ̀ ni ten million ni mo lè wà fọ́ sà ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ten million. Please. Once you pray, you are free. Otherwise, you will be there. Then where will I get? Hello? Hello? Chief! Thirty million. <laughs> Ilẹ̀ ṣètì ẹ̀ fún ọ̀fà. Àti ìlọ, àti ìlọ. Ẹ ti lọ kẹ̀. Yes sir. Ah! Ẹ ti lọ. Kò tí ì lọ if you don't go there you'll be dead. ẹni tó máa sọ fún lọ́wọ́ for that. mọ́ ẹni for that. sọ busy for now. Uh, ọlọ́run agbọ̀n ẹlẹ́ ṣé o bó ṣe pọ́n mi lé tí mo pín yẹ lọ́wọ́ kan tó jẹ́ mi ọlọ́run agbọ̀n ẹlẹ́. gbà mí shift tó ti gbé ṣe ìwọ́n dé wọ́n ní àyàfi kí n mú twenty million naira wá tí n bá fi mí sọ pé ilẹ̀ ẹ jẹ́ tèmi níbo mo ti fẹ́ rí gbogbo ilé ayé mi kẹ̀ ìdílé yẹn ló wà because bí project tí mò ń ṣe lọ́wọ́ orí ilẹ̀ yẹn ni níbo mo ti fẹ́ rí twenty million tí ó lé owó tí mo lè àfọ́ lórí ilẹ̀ yẹn is ten million ṣífù kẹ̀ kì í ṣe tí mo lè bájà ẹ́ nígbà mo ti fẹ́ rí gbà mí reason mo fi pè é nìyẹn ìwọ́de ni mo mọ̀ pé o close mọ́ ṣe ju tó lè bá ṣífù sọ̀rọ̀ jọ jọ ṣùgbọ́n àbúrò. ẹ̀gbọ́n ṣẹ́gun ṣé kí n má parọ́ fún yín gbogbo ìgbà tí ẹ̀yin àti chief jọ ń sọ̀rọ̀ mo wà ń bẹ̀ẹ́ gbogbo nǹkan tẹjọ ń sọ ni mo gbọ́ yà bọ tèmi bá ti ní parọ́ fún yín tí mo bá fẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún yín chief ò lè gbowó yẹn lọ́wọ́ yín yẹ bọ tẹ bá yìí ní bóyá bíi fifteen to twelve million ẹ wọ aṣọ yín pọ́n máa twelve million yẹn dá lẹ́yìn mi ì lè rí twelve mi ì lè rí fifteen mo mi ti fifteen àfi kó bá mi bá ṣe sọ̀rọ̀ ìwọ mo fẹ́ kó bá mi bá wọn sọ̀rọ̀ gbogbo ìgbésí ayé mi orí ilẹ̀ ló wà àwọn partners mi àwọn èèyàn tó ń bọ̀ tá a fẹ́ ṣe project orí ilẹ̀ yẹn ní ìjọ̀wọ́ ṣùgbọ́n twelve million lẹ́yìn twelve million yẹn nǹkan tó wà fún wọn náà. Hmm, tábàyè ń jẹ́ twelve yẹn ni ẹ jẹ́ ká sí ọ̀rẹ́ ó máa ṣe ṣe. bẹ́tà kò ṣe gan ṣùgbọ́n. kò sí wàhálà <laughs> jọ like I said the other time the only help tí mo ní nìyẹn mo ní bí project lórí ilẹ̀ yẹn ó ti ṣẹ̀ṣẹ̀ already. it's done. sure of your deal. o ṣe so no wahala. o ṣe o ṣe gan thank you very much. ẹ má broda i love that. twelve. ṣé kí n bẹ̀rẹ̀ sòtọ́rọ̀ nǹkan tó ṣe yín ò dáa rárá o kò yẹ kó react bẹ́yìn ó ti pọ̀ jù. má bá mi sọ bẹ́ẹ̀ mọ́ ó dé ń sọ fún mi pé kí n má bínú mọ́ mi ṣe ní má bínú ah, ah, wo àti kékeré láti ń pẹ̀ka ìrókò tó bá dàgbà tán apá ò ní ka mọ́ and left to me nǹkan tí yóò bá máa kọ̀ ló lówó tálíkà báyìí ló máa ti kọ̀. kò dẹ̀ sọ fún mi pé kí n take it easy irú take it easy wo ló ń bá mi sọ ẹ wẹ fi mí sílẹ̀ jọ ah, ní sùúrù náà ó bẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ ń lé fún kọ́kọ́ ó ń ṣagídí. ó dẹ̀ ní sùúrù ní sùúrù náà nǹkan tẹ̀ ń fà yóò ti tó fà á àbí ẹ̀wẹ̀wù ó dàbí ẹni pé ọ̀rọ̀ tèmi máa yàtọ̀ díẹ̀ sí títí yín ṣé ká má tanra wa nǹkan tí gbogbo yín máa ń ṣe ń tẹ́ ní okùn díẹ̀ káàtó àá torí pé ẹnìkan sáré lẹ́nìí ó gbé first position ìwọ gbé third ìyẹn ò sọ wípé kí wọ́n sáré lọ àpò má gbé first àìjá máa a sùn tọrọ náà. ká máa sọ pé ẹnìkan ń pàṣẹ ń sọ̀sì ẹ̀ òun kọ̀ ara pé òun kọ́ òun kọ́ ń sọ̀sì ní gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ ẹ máa ṣe sùúrù o. ẹ gbogbo wa ẹ ṣáà gbé aṣẹ sùúrù. ṣé ní gbogbo ìtẹ́ ń sọ látàwọn ẹ̀ by ní ọ̀rẹ́ mi nǹkan tẹ torí ẹ̀ wá síbí báyìí gangan ẹ jẹ́ àsọ ẹ wo nǹkan ṣẹlẹ̀ o tẹ bá rí njọ́ tí mo lọ sí ọ̀dọ̀ Túndùn ẹni tó yìnbọn yẹn ò náìsí o wàláì ó ba ẹsẹ̀ Túndùn jẹ́ ọlọ́run ọba ń gbọ́ ó bàjẹ́ pátápátá ni ṣẹ́rí tí ọ̀rẹ́ mi bá fẹ́ rìn wàláì kó tó gbé ẹsẹ̀ kan báyìí ó máa lo forty minutes ǹgẹ̀ ǹgẹ̀ ọlọ́run mi ṣeré. a nígbà tá a débẹ̀ báyìí báyìí ló ṣe lọ̀rọ̀ lọ̀rọ̀ ọlọ́run kò fọ́nì àánú mi ṣe gbọ̀n ọlọ́run. àìyá ọ̀sán àánú mi ṣe eré ìta ẹ̀kọ́ gbogbo ẹ̀ títa ẹ̀ kí ló ń ṣẹlẹ̀. ọbẹ̀ ó ṣe pé mí èkó jaya nínú. ó dẹ̀ pé mí jìnnìjìnnì bá mi orúkọ àwọn ènìyàn wà scary kí ló ń ṣẹlẹ̀. ṣé kò tó kí n pè é gba tí mo ń dẹ́kọ̀ tẹ́ wá sí training mọ̀ mo wá wò pa ah, ṣé torí nǹkan tó ṣẹlẹ̀ lẹ́dẹ̀ẹ́ decide tẹ́ fi wà mọ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ náà. ẹ jọ ṣé kò tó torí ńgbà tẹ̀lé tí wàá béèrè èmi á sọ fún yín ṣebí nǹkan tá a wá rán ní tírénì àdẹ̀rán mọ́ ń sìn nǹkan mi là ń rán bí ká máa ṣoògùn ká máa ṣàgùn síra wa <laughs> ká máa lépara wa irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ ló jẹ́ kẹ́mi gbélé mi. Hmm, àǹtí wọn gbé tuntun dé jọ nítorí Ọlọ́run wo ojú gbogbo àtàjókòó sí ìbáyìí sí ta ni ojú ẹ jọ ojú ẹ tó ń sògùn nù wa. náà ah, mo ṣe fẹ́ mọ̀. àwa lè sọ o bóyá ìwọ gbọngàn lòún ságùn ló tún sọ̀rọ̀ ogun ara ẹni kò yẹ o. wo wo wo ìyẹn gan ni kò má sọ rárá ṣé ìwọ mọ̀ yìí pé ikú tó ń pa ojúgbà yẹn ni òun ló ń pa fúnni ni nígbà tí pé túndùn tó máa ṣe nọ́mbà one ẹmu ẹ̀sàgùnsí wọ́n yìnbọn fún lẹ́sẹ̀ ṣé kò wá obvious pé ẹ̀ tó bá jẹ́ second in line ló máa kọ next ẹ jọ nítorí ọlọ́run nǹkan tí mo bá síbà kọ́ nìyẹn o nǹkan tí mo bá síbà kọ́ nìyẹn jọ ẹ jọ. anyway ẹ jẹ́ kí mi sóòótọ́ rọ̀ nǹkan tẹ́mi kọ̀ fẹ́ sọ ni pé. tí tó bá máa ṣèyàn kò ní mo ní pé túndú ń wá sí training yìí omi ìpè kó jẹ́ pé àárín wa mi ìbàdàn kan ti ṣẹlẹ̀ tí ó bá wá sí training náà tó bá máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. ẹ bá má jẹ ká máa gbogbo kínní ìpapọ̀ kẹ máa nítorí nǹkan kan ṣẹlẹ̀ bóyá bí ni bóyá bẹ́ẹ̀ kó yẹ kó rí bẹ́ẹ̀ náà. mo má sọ fún mi mo má sọ bẹ́ẹ̀ mọ́ let me tell you ṣé ti rí ibi tí wọ́n sá ògùn sí kò síbi tí ògùn ti lè mú yàn o. ibi tí wọ́n ta fast lọ́fà ti bá náà adẹ̀wò ah, kí everybody gbélé mọ́ mi káde jẹ́ máa jẹ́ kó fàdà wa. ẹ ẹ ẹ wo ẹ wo ẹ fara balẹ̀ ṣé wọ́n wá sọ fún yín sìn nǹkan tó ṣẹlẹ̀ sí túdùn ibi báyìí ló ti wà nínú <laughs> ẹ wò ṣé tóra ló ṣe pè mí. torí ẹ mo ṣe pè ẹ ní lips. kẹ́ni náà yìí kẹ́ni náà yìí. ẹ dúró náà ẹyin jẹ́ ọ̀ ẹ dúró ṣé ọ̀rọ̀ yà bí mi. ó sún mi o. ìwé jọ̀ǹtúrò náà ẹ fi mú sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ wàhálà wọn ti pọ̀ jù ẹ jẹ́ kó máa lọ àní ìdùn wọn. ẹ sọ̀rọ̀ ni gbogbo wa la mọ̀ pé chief benson ó ti gba raw twelve million naira cash lọ́wọ́ mr oníṣègùn adẹjọ́ mọ̀ pé bákan náà ni bíi ijó ògùn lọ́kọ́ ẹ wò ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrutòru àdéhùn ògìdè náà owó kókó lọ kárùn lọ́nà máa fún wa ìhun ni ká máa ṣiṣẹ́ káka ọdún fa ká máa jẹ̀jẹ̀ kò mú ìjọba la fẹ́ ṣèyàn dà see guys i must tell you. We must put an end to this. Can I listen to change stress ààrẹ? Mi ò kò yé Because àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìjọ mọ̀ náà ni wípé ṣífà ń sọ̀rọ̀ nípa èyí ó kàn ń lò wá bí irinṣẹ́ rọ wá ni. Tó bá dẹ̀ ti lò wá tán wá bìkan dà wá nù sí. Á dẹ̀ tún káwọn míì náà á tún bẹ̀rẹ̀ sí ní lu àwọn náà. Wàdúrà kan ṣoṣo pé mi ń gbà fún gbogbo wa ẹ̀ mọ́. Àdúrà yẹn ni wípé kí Ọlọ́run má lọ ṣe ọ̀rọ̀ wa ní ìjọ tó kọjá lórí àpáta tí ò nípa òun ìwọ ń wò mí ṣé wọ́n rí i pé gbogbo àwọn tó ń bá ti bímọ nìkan lejò tó kọjá lórí àpáta tí ò nípa ni kò ń ṣe àwọn nìkan èèyàn tó wà ní ayé náà tí ò lówó ee ọ̀rọ̀ ìyàtọ̀ sédè tó kọjá lórí àpáta tí ò nípa àwúlò kankan tá a ṣe wà yìí because àwa ń di òru àdèrú òrò jẹ so a kàn ń fìyà jẹra wa ni but èmi ti ní solution sọ̀rọ̀ mi o. kí ni ọ̀ ṣe wàá ṣe rẹ̀ fàdí mi solution tí mo ní gbàgbọ́ ni pé èmi máa wo ṣe sùnsùn màá dẹ̀ dà sórí ẹ̀ báyìí. eyes on tó máa sọ fún mi pé òun gbọ́n tí ò ṣe face mo máa mú poison ṣé báwo la ń serve and drink màá kàn bàbá fi sínú ẹ̀ ni màá dẹ̀ fún un á dẹ̀ kú. you're making point. ṣé báwo la mọ gbogbo ibi tí link ẹ wà ṣé báwo la máa lọ gbowó wá fún un á dẹ̀ máa ṣayé wa lọ òun. eyes on. ẹ jẹ́ kí n gbọ́ràn kí ló ń gbẹ́nà eyes on ẹ ti gbàgbé pé màá ti ṣèjọ máa wà ní. àìsàn o. ṣé ti kọjá gbogbo nǹkan tó ń ṣe ẹ̀rọ ẹ̀mú ẹ̀kì ẹ̀rọ bẹ́ẹ̀ kò rí ìrẹsì fò ṣé ti báṣẹ jù lọ ju gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn pátápátá lọ ṣé ibi ṣógun gan ni èyí wà lọ ń jókòó pé ẹ fẹ́ fi bọ́ọ̀lù lóúnjẹ ẹ fẹ́ fi ice sí lára ẹ bá lọ try nonsense kó má lọ jẹ́ kó rí ní gbogbo plan tẹ fẹ́ plan máa land sí. so kí ni bàtà fẹ́ ṣe. ṣé ìwé ìwé ọkàn lè ráyè pàṣípù just like that ẹ̀dá tó bá máa pàṣípù ah òun náà ní dáadáa o àmọ́ bó ṣe wáá le tó ikú tó pàṣípù ó wà lọ́wọ́. bọ́ kí ló tó sọ fún wa èmi ti gbá ká mú un olú ẹ̀kọ́ kákò sínú mọ́tò báyìí látàrọ àwọn jáde rárá èmi ah, ti gbá ká mú síbi òwò sí òrìṣà báwa ni ẹ̀wò sí òwò tí n bá ṣe tán bí ó ti ẹ̀ jáde yàrá ẹ̀ á sọ̀rọ̀ lẹ́tọ̀ àwọn ọ̀rẹ́. dúró ló burúkú sínú ibà látàrọ ni tí ta fẹ́ ṣe ilé wọ̀. ẹ̀yin dà ǹjẹ́ mọ aláwọ̀ ewé kí ni aláwọ̀ ewé ah green. green aláwọ̀ ewé. green. ìbá àṣẹ ewé tó jẹ́ aláwọ̀ ewé ìbá àṣàṣọ tó jẹ́ aláwọ̀ ewé tí wọ́n bá fi lè yí ìbọn tí wọ́n tẹ èjì ogbè sórí èjì ogbè bàbá ẹ̀fà ìdú kọ́kọ́ wò rẹ̀ tí wọ́n bá tẹ̀ sí wọ́n bá ilé fi mú ìbọn rẹ̀. ha shivu. ẹ má dùn ó. bọ́lá oh! ah! kí ló kúrò kí nǹkan tó ń ṣe kí ló tó sọ ọgbẹ́ ní wa tipẹ́tipẹ́. ẹ̀yin ń dara because tí yóò bá sí ìyá nǹkan kan tó lè sọ pé ó máa wù àkàn bó ti yá báyìí. ó ti yá àìsàn kì í solution sometimes. ọmọ ẹ má jà tán ra wa ọ jẹ́ ká ṣẹbi bẹ́ẹ̀ tó ẹ má jà tán ra wa o. wà á bẹ́ẹ̀ má jà tán ra wa o báyìí o akéré o akéré koro ó gbìyànjú o. ẹ wúre èyí wà lẹ ní òfin kan. ó lè jù. Ah, amẹ́ríkà ló ti ju o. amẹ́ríkà ni. Ah, ah. bẹ́ẹ̀ ni. wàláì ó fa bẹ́ẹ̀. ó lè jù. <laughs> Ah, gbàgbé ó dẹ̀ ní space. ọkọ̀ ni o ọ̀dì àkọ́ọ̀dì àgàn ni ọ̀dì àgìdì gan ló dé ó lè jù. Ah. wàá kàn máa fò nínú gbé mọ́tò wá ṣá. ó ṣe dáadé yẹn ọ̀rẹ́ mi ayé la máa ṣe ká tó sọ̀rọ̀. mo rẹ̀ láìkí tó gbé síwájú ẹ̀yìn torí àwọn ní kìsìkìsì. bẹ́ẹ̀ ni o wọ́n bá kìsì ẹ tí wọ́n bá wọn. wọ́n bá wọn ni o ah. eléyìí tẹ̀ ní ká tó lójú kan sí i sílẹ̀ tó tún lájà ní mo ti ń bọ̀ ní. ìwọ ló ní mọ́tò tó bá jẹ́ ti mọ́tò á ah, kò ní láyà. àná ò ah, mo mọ wọn fi ṣe ẹni nígbà kan bẹ́ẹ̀ ṣe pé ní pé mo ra mọ́tò kó bẹ́ẹ̀ kọ́. ọ̀rẹ́ kò sí ìgbà tó yàn fẹ́ lò láyé téèyàn ní gbádùn ara àgbádùn ayé náà kì í ṣe pé fáàrí irú wa yóò gbọdọ̀ bọ́ sí bus stop ká máa ní mọ́tò ó ti kọjá. àwa náà ṣáà mọ́tò. tó bá jẹ́ pé mọ́tò ṣe é wọ ni mo mọ̀ kó wà máa wọ bí aṣọ mi ọ̀rẹ́ mi kọ́kọ́ má wà tójú mọ́tò lọ. kí ni gan-an. ilẹ̀ sori tẹ́yọ̀ bá ra wọn ní ìkàlẹ́ mi tó bá máa fi di ọdún tó ń bọ̀ ilẹ̀ tó rà bóyá one million ó lè ti wọ bíi three tàbí kó ti wọ bíi five million tó yẹ pé tó bá máa fi ta bíi three pot nínú wọn ní ìkàlẹ́ báyìí wàá tún fi kọ́ nǹkan kan sórí ẹ̀ nìyẹn kò dẹ̀ sí bó ṣe lè rawọ́ tó wọ́n tún wà lọ́wọ́ o lè ra tẹ́lẹ̀ kò sí nǹkan tó àlìsà wà ńbẹ̀ a máa dùnwó fún ẹ lọ́jọ́ iwájú a máa bí sí a máa rẹ̀ sí àwọn eléyìí ẹ̀yọ́ lè bọ́ síbẹ̀ ọ̀rẹ́ mi kó pààyàn kó ṣẹ́ni tẹ̀ fún yàn bọ́ ti lẹ̀ kò ní jàǹbá tó ṣe fún yàn. ọ̀rẹ́ mi ìwọ ló ń sọ̀rọ̀ báyìí àwọn èèyàn ẹ́ ilẹ̀ bí mo tẹ̀ ṣe máa ń fetí mi gbọ́ wọ́n máa ń tí bá kúkú fowó mi ṣafẹ́ tí mò ń fowó mi ṣe ohun tó wù mí kò sẹ́ni tó lè bá mi sọ nǹkan tí mo ṣe ya ọ̀rá jọ ẹ̀ ọ̀rọ̀ lẹ̀ nìyẹn oríṣiríṣi tán máa ń ṣe fún yàn yẹn mo ti ra kan rí kì í ṣe pé mi rà rí mo ti ra lẹ̀ rí nígbà tí ojú rí wà lójúgun ọ̀rẹ́ wọ́n gbà á ni mo yá ṣe mẹ́ ìyẹn mo ṣe yọ ọwọ́ mi kúrò náà rọlẹ̀ ni mo ṣe wò wípé ẹ fọwọ́ mi gbádùn. o lè ní pé torí pọ̀pọ̀ ẹ ti kú kọkàn máa ṣe fàájì mọ́tò nìkan o gbúdọ̀ máa ra lẹ̀ kó máa kọ́lé kó o máa ṣe gbogbo ẹ̀ at least lára investment náà ni èmi amẹ́ríkà ọ̀la london kò síbi tó o ti ti ń pè mo lè wo lè wá tokyo nsìn o lè kó lọ́dọ̀ mi nsìn kó jẹ́ pé japan ló máa wà lọ́la anyway èmi lẹ́gbọ́n kan tó fún mi kí ló for sure. bẹ́ẹ̀ ni jẹ new land náà máa tẹ̀ta fún ọ. tí ò dẹ̀ ní sí wàhálà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. wọ́n lè bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì wọn nìkan o lè ra owó owó three acres wà lọ́wọ́ ẹ̀ ra kó fi pamọ́ síbẹ̀ a máa dowó fún ẹ anytime tó bá rà lé five hundred thousand naira lónìí tó bá máa fi di next year kò sí kò ṣe ní ìtàn three million lẹ́yìn òdòwó wọn ní gbá mi yẹlẹ tí mo ní yìí ó mọ yẹlẹ tó wà lọ́wọ́ mi. lóòótọ́ mi ti bá mi. ká sọ owó wà. bí eléyìí ti lè mo lérò pé gbogbo wa ti rí owó tó jẹ́ tiwa níkọ̀ọ̀kan. no sir. no omi pé ẹ ti rí two hundred thousand each tó jẹ́ tẹnì kọ̀ọ̀kan. a rí two hundred thousand tẹ send but orí kan ṣó wa la ṣe sọ bẹ́ẹ̀. what do you mean are you stupid you are stupid kí ló mean pé kò ń ṣòwò yín ẹ fẹ́ràn tí wò nìyẹn kò ń ṣòwò tí yín no you don't talk to me like that or I'll kill you please look. Eh, twelve million tó jẹ́ ti bàbá yín mo fẹ́ rí before the day runs out okay thank you chief go. he's not stupid and none of us is ah, ìyá kan ló bí àwa mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní iṣẹ́ tá a ti ṣe fún yín ó ní owó tá a ti gbé wá sínú ilé yìí millions of naira àwa ṣetán ẹ fún wa ní owó ìkúrú owó àkàrà kí ni ká fi ṣe let's tell you the fact twelve million naira ten ń béèrè ó wà ní dùn mí wa kò dẹ̀ sí ẹ̀dá ọlọ́run kan tó lè gbà lọ́wọ́ wa o. ìgbà tó fẹ́ kú kékeré àrí tó fẹ́ kú kékeré nu yín náà wá can you tell me that look before the day runs out I want that money. you know me àkọ́tàgìrì ẹ̀kún wọn wo ojú ẹ̀kún ajá torí kòkò tó ń gbó èṣù ṣe kókó àjálẹ̀ èṣù ń ṣe ó gbọ́ tán ni wọ́n ránṣẹ́ sí kòkò kan jọba lápáta kòkò bá sunkún wọ́n ní kí ló dé ó ní tó ń bá jọba lápáta á ṣe lọ́gbà ẹ̀rọ. ṣe bẹ́ẹ̀ sì your dirty game is over. <laughs> ó yọ ìbọn sí èmi ẹ̀mí àkótágìrì ẹ̀kùn ajá torí kòkò tó ń gbó ẹ wo eṣu ṣe kókò ajá lèṣu ṣe ò gbọ́tàn mi wọ́n ránṣẹ́ sí kòkò kó wá jọba lápáta ìkòkò bú sẹ́kùn ni kí ló dé ó nítorí pé àtẹ̀rùn àtẹ̀yàn oúnjẹ òun ló ń ṣe tó ń bá jọba lápáta nǹkan á ṣe lọ́gbà ẹ̀ràn ẹ̀fẹ̀. chief yes. nǹkan kan wà tí wọ́n ń pètò ẹ̀ lọ́wọ́ mo fẹ́ gbé lé lọ hmm, mo fẹ́ sọ yín di kẹ̀kẹ́kẹ́ eléke ègì èmi ni ah èmi àníwọ̀ ní kò lọ sọ bẹ́ẹ̀ èmi àníwọ̀ ní kò lọ oògùn mo pọ́ kọ́nù ilé mo pa yàsáàrò mo pọ́ mọ́ níta gbàgbé mi ni ah! hmm. ẹ wò mí iṣẹ́ burúkú ni ó gbélé lọ hmm. àmọ́ o ká tó bẹ̀rẹ̀ ètò kíní ọ̀hún èèwọ̀ ẹ̀kí ń kọ́kọ́ sọ fún torí korokoro báyìí láàrin afọ àdìtì. iṣẹ́ ta fẹ́ ṣe ilé wọ̀ ẹ̀yin dà ǹjẹ́ mọ aláwọ̀ ewé kí ni aláwọ̀ àwọ̀ ewé ah green green aláwọ̀ ewé green ìbá àṣẹ ewé tọ́jú aláwọ̀ ewé ìbá àṣàṣọ tọ́jú aláwọ̀ ewé o tí wọ́n bá fi lè yí ìbọn tí wọ́n á tẹ èjì ogbè sórí èjì ogbè bàbá Ifá ìdúkọ́kọ́ wòrì tí wọ́n bá tẹ̀ sí wọ́n bá ilé fi mú ìbọn ha ṣífù ẹ̀ mọ́ dùn ó. ìyẹn ní tètè ń tẹ́kọ̀ọ́ adége ẹ̀kan lùgbọ́ ẹ̀kan lùwẹ̀ wọ́n bá ṣe tí òde lẹ́wà ẹ̀kan lómi ẹ̀ gbọ́dọ̀ dúró ìbọn ọ̀tọ̀ tó bá jáde inú kinú ọgbọ́dọ̀ báyìí bọ́ bá báyìí ń rò làálàá. tó bá mú ìbọn tó fi aṣọ green gbé lára tó wá tẹ ìdí ògbè sí ara aṣọ yẹn kí má dúró. we are not here to play. no you boys ọmọ ojú kan wò ó torí òun náà ṣe rí bí bàbá sọmọ ní ọ̀rọ̀ tó wà ń ṣe rí owó yẹn àti two hundred thousand àti èyí tó jẹ́ twelve million tẹ́ fẹ́ i will give it to you then tí ò bá tún tó èmi á tún ṣe transfer láti inú àkáǹtì mi máa fún yín kí ló wà. bí o ṣì ń jọ torí ọlọ́run tó bá ti dọ̀rùn bẹ̀rẹ̀ sí ní báwọn káwọn bàbá wa àwọn bàbá bàbá bàbá torí pé ó lè wà láyé pẹ̀lú wa mọ́. kí ló dé tẹ́ ẹ̀ dáhùn gbogbo béèrè tí mò ń bi yín látẹ̀kọ́ ọ̀rọ̀ yín ti wáyé ni ẹ fi itọ́ dúdú sínú ẹ ń tú funfun jáde àbí ah, but nígbà tẹ mọ̀ wípé ẹ fẹ́ gbẹ̀sùn fún ara yín nígbà tẹ mọ̀ pé fún ara yín lẹ fẹ́ fọwọ́ ara yín pa chief kí ló wá dé tí àwọn awo tó wá tó náà fẹ́ gbèjà yín tẹ sọ wípé ẹ yáàfin gbogbo ẹ̀fọ́ lọ́hùn bá mi. àmọ́ tó dùn tó dùn n kò mọ nǹkan kan lè pa kú ṣe fún kò mọ kinní kan báyìí lépa rẹ̀ mo ti bọ́ lọ́rùn mi ṣàdéhùn pé mo yááfì rẹ̀ ọlọ́run o gbọ́. bá mi ṣọmọ kékeré lè ń pè mí nu kinní yìí ni mo ti mọṣẹ́ tẹ lò fún wọn iṣẹ́ ọmọ ọ̀ka lẹ lò fún wọn ìyẹn já sí wípé ọmọ inú ọ̀ka òun ló ń ṣekú pọ̀ ká. èyí ló kọ́ ẹ pẹ̀lú báyìí kí n bínú sí ọ tó dùn páyì kí n bínú sí ẹ o ah, mi kò mọ nǹkan kan lè pa ikú ìpàṣífù bó bá wọn ẹ̀ kó gbà mí gbọ́ bó bá wọn ẹ̀ kó má gbà mí gbọ́ n kò mọ kinní kan lépa rẹ̀. bọ̀ ṣé lóòótọ́ ni pé bá mi mọ nǹkan kan pa kú chief mi believe me believe bá mi bá mi. ọ̀gá o ó ga o ò rí báyìí gbogbo bíi bíi dẹ̀ ládvantages tó pọ̀ gan-an hmm. ilé ti dádùgbò yìí. dáadáa. o mà ní lọ́ọ̀kì gan-an. èmi ò mọ̀ pé o tó tó yìí ni. ọ o ní lọ́ọ̀kì. ọ̀gá ẹ̀gbọ́n mi tíra ìfà. wọ́n gbìyànjú gan èèyàn ni wọ́n èèyàn lẹ́gún ẹ̀ o. ilé tẹ̀ ti wà ní tòsí kò ṣe kó bóyá o ṣẹ̀ṣẹ̀ tún máa máa ní pé bóyá ìwọ nìkan ló ń dágbénú gbó iná ti dé gbogbo eré àyè ah, wọ́n tíra yìí wọ́n ṣe èèyàn Ah, èèyàn ni wọ́n o kó bá ń dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa mi ò mújọ́ tí mo ti rí mi èyí tí ìrírú èèyàn bíi tiwọn rí orí. Ah, tó wá rí pé ìta àsọ̀rọ̀ wá nìyẹn gbogbo amẹ́ríkà lénìí london lọ́la tó ń fojoojúmọ́ ayé lọ kó wá jẹ́ pé lẹ́lò fi ra owó tíkẹ́ẹ̀tì gan ó ralẹ̀ ń lu ó ralẹ̀ ń lu bòmí wọ́n dẹ̀ máa sọ nǹkan ẹ̀dọ̀ owó tó bá yá àìmọye lẹ̀ tẹ̀yàn lè tà tẹ̀yàn tó lè fi bẹ̀rẹ̀ sí ní kọ́lé ibòmí. eyín tètè dópin báyìí ṣó tiẹ̀ rí tó tẹ̀ tó bọ́ sí títì ibi tó kọ́kọ́ mú mi lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ní ògbóni tán mú mi débì báyìí mo ràn yín mọ́ ni mm. ah, wò ká ní mo ti ń ṣe gbogbo eléyìí ni ò mọ ilé tí mo ti máa ní tó pọ̀ tí ma ti máa máa gbowó wọlé pàápàá wo bó ṣe wà yìí ó gùn lọ sọ́wọ́ ẹ̀yìn ni ìlú òyìnbó yẹn ń hùn ò mọ owó tí mo fi ra tíkẹ́ẹ̀tì tí mo fi lọ tí mo fi ń bọ̀ mi ò mọ̀ pé mi ń pẹ́ lọ́hùn á ti kọ́ àìmọye ilé owó tíkẹ́ẹ̀tì kan ra lẹ́gùn ee tí ma ti máa máa gba owó. Ah, ah. eléyìí ga o ó le ó le jù. ó dẹ̀ ti kọ́lé síbi kò jẹ́ pé bóyá nù gbó lówó. igbó kẹ̀ ilé ti lọ báyìí sọ mo ti lọ ọsẹ lọ nígbà tá a wá lọ wá fi wọn mi ibi tó tiẹ̀ kọ́kọ́ fún mi èmi mo sọ pé rárá. is a beautiful. ah wá bá bọ̀ ájúmọ̀ wò ó kù lọ sẹ́yìn ni o ah. máa wọlé bọ̀ ah. máa wọlé bọ̀. ó yá. enjoy training coach Felix gan mo gbádùn wọn mo gain dáadáa lára wọn. èmi náà wọn really try gan ni mm. tí coach bá lè máa invite coach Felix wa ó máa wà ókè mi. ah good idea ni babes wo sórí kí ni list tó fẹ́ ṣe yẹn torúkọ mi bá fi lè jáde máwọn tó máa travel tí má ti lọ èmi ò padà wá lu ìmọ̀ o ah, èmi ò wá mọ́ o. wá wá wá kàn án ìyẹn dẹ̀ jábọ́ lẹ́nu ẹ̀ kó fẹ́ sá lọ ṣó mọ̀ pé tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó bà orúkọ coach jẹ́ wọ́n ó tún bà orúkọ country wa yìí jẹ́ ni. wo gbàgbé ó mọ̀ pé opportunity wọn ní ẹ̀kọ́ ló máa ń wá tó bá dẹ̀ ti wá báyìí ó ti wá ni èmi tí bá ti lọ báyìí mo ti lọ nìyẹn mi wá mọ́. really yes opportunity yes bó ah. tó bá tiẹ̀ fẹ́ dúró sí abroad wá lọ on your own kò ní jẹ́ torípa fẹ́ lọ play game ló ṣe wá fẹ́ sá lọ kọ́kọ́ kó wa lọ ipe ká lọ represent country ó wá fẹ́ sá ló fẹ́ dúró sọ́hùn no nǹkan tí ò dára rárá ni tó bá fẹ́ dúró tá a bá ti lọ tá a bá ti dé wà ṣẹ̀ṣẹ̀ wà á dá lọ ẹ̀hẹ́n ah, ah. come to think of it tó bá wá ń gbèrò lọ́kùn ẹ̀ kó fẹ́ sá lọ mhm. tí orúkọ ìbára jáde nínú list yẹn kọ́. jọ má gbé yẹn wá ọlọ́run mi ò sá lọ o torí Ọlọ́run kórúkọ mi jáde o kó má lọ jẹ́ pé ìyẹn ènìyàn jẹ́ kórúkọ mi jáde àdèmọkọ fi sẹ́nu mi ò sá lọ o wò Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kórúkọ mi jáde mi ì lè sá lọ o mo ò sáré sá lọ o. fasting and prayer ló máa ṣe kó tó lè jáde pẹ̀lú ìwọ ah, ọkùnrin. no ah, orúkọ mi máa jáde orúkọ mi máa jáde. mo fẹ́ sá lọ Ọlọ́run. Thank you. Oh, ìgbà mélòó ojú ló pẹ́ sí congratulations <laughs> hey sorry here's my friend hey. Toke all right Toke awesome I'm fine nice meeting you how was the service here. Oh. experience yà pa but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run we are able to maintain <laughs> báwo ni oh sport right. yes yes <laughs> à ń bọ̀ láti training ni. Hi, it's alright, I'm impressed. Hey, what's up? Fine. Mommy ńkọ́? Wọ́n wow, wọ́n wow, wọ́n wà. Daddy ńkọ́? Wọ́n wà. It's alright. A ṣe ń bọ̀ náà ni pé ká tẹ̀sí délé ká lè okay, ká lè wà alright. But Made Street, I'm already on. Alright. It's alright. it's a long story long story wo tí a lọ jàre long story jẹ́ à lọ. Ah! àwọn agùnbánirọ̀ rèé àwọn agùnbánirọ̀ rèé làwọn sọ ẹ̀kọ́ òkú oríire ah! ó ti lọ ṣe ti sẹ́nà yẹn ara ẹ̀ bá a náà ṣe ṣe tiwa ni àdẹ̀dùpẹ́ lọ́dọ̀ ọlọ́run. sórí tó bá ń gbọ́ tó ń sọ pé ọmọ kan tó ju ẹgbẹgbẹ̀rún ọmọ lọ ìwọ ló ń jẹ bẹ́ẹ̀ despite the fact pé ìwọ nìkan ni mo bí ó jẹ́ kí n ronú ìṣẹ́jú kan ó lágbára ọlọ́run ìwọ náà jèrè àwọn ọmọ ẹ o. àmín àmín àmín. báwa náà ṣe ṣe nìyẹn báwa náà ṣe ṣe lágbára ọlọ́run nísìnyí tó fi ṣe tán yìí Ah, iṣẹ́ dáadáa iṣẹ́ eré iṣẹ́ alálùbáríkà lọ́lọ́run máa jogún fún ẹ. àmín sà ìgbàkigbà yòówù tó bá tún wá máa fẹ́ yàwó ẹni tó máa fẹ́ mi náà ni ó rọ pé kò sẹ́ni kan sì ẹni tó máa fẹ́ mi náà mọ̀ ni ó ti yé. well ready mo experience a lot gan but still ṣe mo dúpẹ́ lọ́wọ́ náà pé gbogbo ẹ̀rọ bá mi torí the essence of nysc nìyẹn nígbà tó ń sọ gbà yẹn tó ní dájú ẹ bá fi change inú wọn ni no no má jẹ́ ká change yẹn nítorí pé wọ́n fẹ́ ká ní intercultural exchange kí ibo bá Hausa ṣe káwọ́sá bá ibo ṣe so that tomorrow tẹ bá bára yín ní position of authority ẹ lè blend ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe ń bá ibo relate bó ṣe ń bá Hausa relate bó ṣe ń bá Yorùbá relate n tó wà fún náà nìyẹn. ṣe rí hmm, dídé tí mo dé ìdáde ọ̀rọ̀ pọ̀ ní ìkọ́mọ̀ mo ní gist fún yín gan èmi náà ti ṣetán láti gbọ́ ọ̀pọ̀ ẹgbẹ́ kí wọ́n kọ́ wọlé rẹ kí n múra kí n wá kí n ṣá. jẹ́ kí jẹ́ kí n ṣá àgbà rẹ̀. tó dùn. ẹ káàbọ̀ bá mi. kó tì rí kí ṣe é kó ń lò. bàbá mi látọjọ́ tẹ́ ti bí mi sáyé èmi yìí pẹ̀lú ọjọ́ tí inú mi bàjẹ́ jùlọ. kéde. ṣé bẹ́ẹ̀ mọ̀ dèjì dèjì adémọ́lá. ẹ ẹ démọ́lá ìtàlẹ́ mi. ó ṣẹ̀ṣẹ̀ parí agùnbánirọ̀ ẹ̀ ni ẹ dẹ̀ mọ̀ pé ká ní kì í ṣe pé chief yìnbọn fún mi ó yẹ ká jọ parí ní báyìí. báwa o báwa o báwa báwa báwa báwa ẹ àmọ́ má rò má rò ṣùgbọ́n báwo kì í ṣe kó tán hmm, ìwọ náà máa kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n ah má ronú jọ torí Ọlọ́run torí Ọlọ́run má má ronú. ẹ ṣe bá mi ṣùgbọ́n báwo ni bá ṣe dùn tó kémi náà lọ kájọ parí àgùnbánirọ̀ báyìí kí n wá wọṣọ kí n máa bọ̀ ládùúgbò kọ́ máa kí mi lọ́tún kọ́ máa kí mi lọ́sì. Ah. òbí òbí èmi kò má rò má rò bẹ́ẹ̀ mi bá wà ìrètí ń bẹ̀ hmm, ṣùgbọ́n ṣùgbọ́n fọkàn rẹ balẹ̀ fọkàn rẹ balẹ̀ o. o gbọ́ jọ jọ ìyá jọ ẹ lébèrè ni. ìyá mú ìbálòwọ́ bọ́lá máa padà wá láàárọ̀. ọ̀rọ̀ má ronú. kí ló ń ṣe mí kí ló ń ṣẹlẹ̀ ibi náà nílẹ̀ ni ibi tó wà lọ́kùnrin mi. ta ló kọ́lé sórí ilẹ̀ mi. ẹni dà ẹjọ́ ta ló wà mí o ta ló kọ́lé yìí o ta ló kọ́ ilé sórí ilẹ̀ mi sẹ́ ẹ̀dá ta wà mí o ẹni dà mo dáná mo jẹ gbèsè ibi náà ni. Ah! jẹ́ jíjẹ́ kọ̀ǹda síbẹ̀ mo jẹ gbèsè láyé. ẹ jọta ló wà ń bí o àwọn wo ló wà nù lẹ́yìn o gbèsè dé mo dáràn ilẹ̀ ní tèmi ẹ jọta ni. ta ló parí mama ah mama sẹ́yìn lẹ́ pariwo ni. ẹ ẹ jọ sẹ́yìn lẹ́ kọ́lé sórí ilẹ̀ mi. ṣé mo jọ bíríkìlẹ̀ ni àbí mo jọ kápẹ́ńtà ni àwa kàn wá sí àwa ṣe fàájì abẹ́ tẹ̀yìn báyìí ni. ẹ ilẹ̀ mi mo nílẹ̀. ẹ ilẹ̀ nílẹ̀ ẹ kọ́lẹ̀ nílẹ̀. èmi kọ́ mo nílẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ mò ń bọ̀ mò ń bọ̀ àmà mò ń bọ̀. ẹ jọ̀ọ́. mò ń bọ̀ mo dáràn ẹ má bọ̀ wọ́n máa dán gbogbo ẹ̀wọ́ ni o ilẹ̀ tí mo fọwọ́ mi rà irú ká ẹ má gbà mí ẹni da ó jáde ẹ jọ èmi ni mo ní ilẹ̀ yìí. ẹni ẹni sùúrù bàbá ẹni lẹ́yìn gángan lẹ́ni ní ilẹ̀ yìí ẹni lẹ́ni ní ilẹ̀ tọ́kọ́lé sórí ẹ̀yìn. èmi mo nílẹ̀. èmi mo lálẹ̀. ọwọ́ ta lẹ́yìn ti yà. ẹ bẹ́yìn bẹ́yìn Démọ́lá ló ń talẹ̀ fún mi Démọ́lá. Ah! Chief Demola eh, ah! wọ́n ṣàzùkú lẹ́wọ̀n màmá wọ́n ṣàzùkú Chief Demola ṣe pọ̀ yàwèrè tó yẹ pé ilẹ̀ ẹ̀yẹ kan wọ́n lè tà fún yẹn twenty tí wọ́n dẹ̀ ní mọ́ra wọn ọwọ́ wọn lẹ́yìn ti ralẹ̀. ibẹ̀ ni. Ah! Ah! màmá ẹ ti wọ́n ṣàǹsì wọ́n ṣàǹsì ńlá gidi lẹ́wọ̀n. ó wà dé ilẹ̀ mi ni wọ́n ti kọ́ ilé dé òkè báyìí. mama mama ẹ wo kò ní ìbá ẹ pariwo ariwo tẹ ẹ pa èrò nídìí ẹ wá solution ẹ wá ah. solution. ẹyin ọmọ kọ mi yẹn ẹ fi yẹn lẹ mo ti wọ gbèsè ah, yé pa ilẹ̀ tí mo rà mo yìí ní kí wọ́n bẹ̀ ah, ẹni tó kọ ìgò pàápàá wọ́n mà yára o ó ti yá àgbẹ̀dọ́kẹ̀ báyìí. látàbílà lọ́mọ wa fi wo látàbílà ẹ lọ ẹ̀lú ọ̀rẹ́ à ah, wo four one nine o ó ti four one mi ilẹ̀ tẹ́gbẹ̀ẹ́ tà fún mi ìgbà tí mo débẹ̀ ilé olókè ni mo bá ń bẹ̀ wọ́n ti kọ́ ilé yẹn dé òkè báyìí wọ́n ti kọ́ pàápàá bẹ́ẹ̀ ni ibo ló wà ibo ló wà ibo ó wà lé mò ń bọ̀ sísìn nísinsìnyí ni mò ń bọ̀ katapila ó máa wá wọ́n jáde ní. rọra ṣe rọra ṣe rọra ṣe rọra ṣe ayé lè ṣògbọ́n. Ah, wọ́n ròyìn wọ́n fi sí pàtí bọ́dẹ́bà kí ló dé lọ dá yẹ̀yọ̀ burúkú bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ wá mú ilẹ̀ tẹ̀mí ẹ̀jẹ̀ wá lọ gba fẹ́ náà mi ilẹ̀ ẹ̀yọ̀ mélòó lẹ́ẹ̀ sá fẹ́yàn náà. wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń ṣe nìyẹn tẹ́fọ́tà lẹ́kọ́ fẹ́yàn àádọ́ta ah, ẹni bí ni yín èmi ń pọ̀ yín lè wọ́n rò pé èèyàn gidi ni yín èmi ọ̀bọ̀ kò lè ó lè. èmi lẹ ń pè lólè. bẹ́ẹ̀ ni ó lè ní yín ó lè ní mo pariwo. ẹ̀bọ̀dún tí mo ti ń talẹ̀ yìí. bàdá mi ṣé mo pé mo wà disappointed in you ẹ rí bẹ́ẹ̀ burúkú ni yín. Ah, wá wá wá àbúrò mi ṣé àbúrò mi ní ẹni àbọ̀tà. àtàyìn ni mí o because èèyàn burúkú ni ìbọ̀dá mi. ọdún wo ló ti ralẹ̀ yẹn tó o ṣe nǹkan kan síbẹ̀. kí ló kọ̀ yín pẹ̀lú gbà tí mo ralẹ̀. ilẹ̀ tó o ti rà for two years even over two years tó o ṣe nǹkan kan sí i o o o develop ẹ o o o o ṣe survey o ṣe anything ṣe ẹni tó ẹni tó dẹ̀ fẹ́ ṣe nǹkan sórí ilẹ̀ yìí tó fẹ́ develop ẹ ara kó wá sẹ́mi nígbà lọ́wọ́. báyìí la dẹ̀ kí bá ṣe kọ́kọ́ lọ́dún mẹ́wàá kí ni ti yín. ìbá àti ẹ̀jẹ̀ twenty years bọ̀dá mi òun ló ní. bẹ́ẹ̀ ni kí ni solution kí ni solution kí ni solution sí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀. ok ok ọ̀rọ̀ kan ṣo tó sọ tó ní làákàyè nú òun ló sọ yẹn kí ni way out ó simple mo nílẹ̀ kan bẹ́ẹ̀ ẹ kàn máa fi one million naira. wọ́n kí ni. Ah! bàbá mi ẹni kú rẹ ní sori rẹ kí ló ṣe mí kí ló ṣe mí. àṣẹ yẹn jati jati ní àgbàyàgbà jati jati. ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ ní wọ́n fi lọ́wọ́ ìṣòwò ní ẹ̀ ẹ̀ lọ́wọ́ pẹ́ sí lónìí. ọ̀sẹ̀ wá yé mi ọ̀rọ̀ yìí ti yé mi. ẹ wọ bá ṣe ilé ayé ló ń gbé eléyìí tá a ṣe yìí ẹ bọ̀ pẹ́ẹ́ di ṣerú ẹ̀ mọ̀. ẹ má pa mí. bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn o gbogbo tó bá rí èmi ni. òjé níjọ ọlọ́ṣẹ́ yìí. òjé. ajọ wà lẹ́nu ẹ̀ nìyẹn. ẹni tí lọ́lẹ̀ ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ni mo sọ fún mi. ajọ wà lẹ́nu ẹ̀ nìyẹn. a fi mú yín fọ fèrè ẹ mọ ìpẹjọ ojo lọ bẹ́ẹ̀ ni. máa di sóònù wọgbẹ yìí. èmi kò ti di sóònù ibẹ̀ ṣe wáyé mọ̀dá mi ò lè ní yín tẹ́ ẹ bá wòye dáadáa èèyàn burúkú ni yín ẹ̀rọ rárá tó máa fi dá. wọ́n ń pè lólè. bẹ́ẹ̀ ni a fi dá ọ̀rọ̀ tí ò dá. ajá ilé ọ̀dà. ó ń ṣàbúrò mi wọ́n ti sọ èyí. ẹni wọ́n mú sọ́ọ́ yín bọ̀dá mi. ìkànnì. yẹ́ẹ́ ọ̀gá ọ̀rẹ́ kúṣẹ́ adúpẹ́ lọ́dọ̀ náà bá a kí ló dé èwo ni hùn ẹ̀ eré mélòó lẹ ṣì sá ah, ẹ máa ṣe máa sáré jù báyìí lọ. well no problem adúpẹ́ lọ́dọ̀ náà bá torí pé àsìkò ìdùnnú ni gbogbo wa wà àbí bẹ́ẹ̀ kọ́ mo mọ̀ wípé everybody wà lájọ mọ̀ wípé competition kan fẹ́ wáyé ní USA ṣé bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn táwa náà nurse ambition wípé wọ́n gbọ́dọ̀ mú àwa náà táwa fúnra wa tún mọ̀ wípé àwa náà gbọ́dọ̀ lọ àbí mo láyọ̀ láti sọ fún yín wípé tíìmù yìí o wọ́n ti pe àwa náà pé àdìjọ ń lọ ni. adúgbẹ́lẹ́dọ̀lọ́ ọba adúgbẹ́lẹ́dọ̀lọ́ well um, the only thing to kàn rèé tí ẹ bá ti ń bọ̀ ní training lola, gbogbo yín pátá ẹ make sure pé mú international passport yín dání because wọ́n ti sọ fún wa wípé à ń láti submit ẹ̀ lọ́la so list yẹn wọ́n ti fún èmi náà so àdẹ̀ ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wípé lílọ náà ni ok so ẹ relax ẹ ṣe bó ṣe wù yín kẹjà ayé yín training òní ó ti parí náà nìyẹn but uh, Tudu. Yes, sir. Make sure you see me. Okay. Ah, ìlọ ti yá náà nìyẹn kí la fẹ́ ṣe ah màkànmàkàn lóye ń kọ̀ yẹn ó ti kọ̀ wá náà nìyẹn. Ah, ẹ kò sí problem má rí i. èmi náà ṣe ń ṣe tán training bá ti kúrò training màá rí ẹ lálẹ́ all right no problem ó ṣe ok. Eh, ẹ coach ẹni kí n ni tódò ṣó wá pa wẹ́ n tí mo ṣe ní kò rí mi ọ̀rọ̀ traveling tí mò ń bá yín sọ ní orí fíìlì ẹ̀kan yẹn nǹkan kan ló ṣẹlẹ̀ Ehm, nípa ọ̀rọ̀ tí mò ń sọ fún àwọn ará ẹ̀ńbẹ̀ yẹn nǹkan kan ṣẹlẹ̀ nítorí ẹ̀ ń ṣẹlẹ̀ yẹn kì í ṣe nǹkan tí mo lè máa sọ lójú ẹ̀ lọ́dọ̀ wọn bẹ̀ yẹn torí ẹ̀ mo ṣe ní pé kò rí mi tó bá ti ṣe tán sórí lórí ọ̀rọ̀ ibi tí a fẹ́ lọ yẹn ehm, mo gbìyànjú gan but at the end of the day gbogbo effort mi yẹn kò wúlò because mo discover pé àwọn people yẹn wọ́n ti padà yọ orúkọ ẹ̀ kó nínú list àwọn tó yẹ kó lọ. sá. ẹ yà bó ṣe rí gangan nìyẹn bó ṣe rí nìyẹn ó dẹ̀ mọ̀ kì í ṣe ti agbára ẹ̀mí nìkan ṣó ká àfi eh, sùúrù lọ́rọ̀ tó wà nílẹ̀ yẹn. ẹ eh, eh, jọ̀ọ́ sà ẹ bá mi bá wọn sọ̀rọ̀ pé kó forúkọ mi sí mo ti fit mo ti wà okay. nù túndùn o tí really understand nǹkan tí mò ń sọ sórí tó bá jẹ́ wípé mi nìkan lágbára wà fún láti ní kí n kó everybody lọ in fact ìwọ ló máa jẹ́ the first person nínú list mi because mo mọ gbogbo effort ẹ mo máa ń kankan tó ti ṣe sẹ́yìn tẹ́lẹ̀ but n tó wà nílẹ̀ yìí kì í ṣagbára mi àwọn tó ní nǹkan ni wọ́n sọ wípé àwọn táwọn fẹ́ pé kó lọ nìyí kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń gbìyànjú àti sọ lórí ẹ̀ kọjá ọ̀rọ̀ ẹsẹ̀ yẹn wọ́n ní ò lè fit mo dẹ̀ bẹ̀ wọ́n bẹ̀ wọ́n mo sọ síwájú mo sọ sẹ́yìn but you know kò sí nǹkan tí mo lè ṣe anyway She understand madam just take it easy okay kò sí problem àtúmọ̀ àgbìyànjú náà ni and very soon tá a bá opportunity yẹn definitely àdìjọ lọ ṣé you understand take care easy hmm? be a good girl okay. rere ló pé you, mi ò ṣe ò pé ọ̀rẹ́ mi ò máa máa ṣèkà rere ló pé ọ̀rẹ́ mi ò ṣe rere o ìkà ò pé ọ̀rẹ́ mi ò máa máa ṣèkà rere ló pé ìkà ò pé rere ló pé ẹ jẹ́ ká ṣe rere rere ló pé ìkà ò pé. ẹ ti pẹ́ jù ó ah, ah, dẹ̀ wá ń bí mo pòyì pòyì kí ló ń ṣẹlẹ̀. sà ọ̀rọ̀ tẹ́ ò sọ lórí fóònù yẹn kò yé mi dáadáa náà mo fi ṣẹ́ pé gbogbo ẹ̀wà tẹ́ ò fi ṣẹ́ pé ẹ̀wà ń bíbí. èwo ni òye yín bẹ́ẹ̀ bá a ti sọ. owó yẹn ni. kí ló ṣe ṣé pọ̀ jù ṣé ẹ wo lẹ tẹ fẹ́ rà ni madam ẹ wo títì rè ẹ tún rí ibi tá a wà yìí títì sì ni ẹ wo gbogbo lé iyẹ̀pẹ̀ náà wọ́n ti kó síbí bíbí ti dìlú kì í ṣe inú gbó kì í dẹ̀ ṣe orí àpáta ẹ wò ẹ lè sọ. Ah, mo lè ra mo lè ra but daddy ẹ mọ sẹ́rí bùkátà wọn náà pọ̀ díẹ̀ ní àwọn ọmọ. ohun tí mo sọ rèé o ohun tí mo sọ rèé o mo ti sọ fún Tòkunbọ̀ o ok ok ok ok ẹlẹ́yẹ two hundred thousand kó bẹ̀ ah, one point eight. ẹ ṣe ìwọ ni mo dúpẹ́ but bẹ́ẹ̀ni. but kí ni ah. ẹ má tún sọ bọ̀tì kankan mọ́ o tẹ bá mọ̀ pé ẹ ní ìdẹ ah, ilé tẹ̀ ń wé two point eight million ọ̀tá ilẹ̀ yẹn kò dẹ̀ dá tó bí ibi ìtẹ́ bá mọ̀ pé ẹ ní àhẹ́fílẹ̀ kó tó pọ̀ sẹ̀kan three million ni ma ta. má rà má rà lẹ́yìn má rà. tẹ bá mọ̀ pé ẹ rà kó tó pọ̀ sẹ̀kan. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn kí ló ṣẹlẹ̀ àti dẹ́ni ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi aládùúgbò ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi kìlọ̀dé aládùúgbò ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi dájú sókò sí kíláṣẹ́ ilé kíláṣẹ́ ilé ni kíláṣẹ́ ilé ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ mi. Hello? Okay. Tó bá jẹ́ bí Wednesday ẹ̀ ń kọ́ sá. Okay, sir ayé ẹ má wà o <laughs> màá wá pa yín sir all right sir thank you very much sir. Um, ìwọ wọn sọ pé ò lè ráyè lọ síbẹ̀. rárá sà wọ́n ṣe pé mi fẹ́ lọ sà orí kékeré kan ló ń fọ́ mi sà. orí fọ́ ẹ. bẹ́ẹ̀ ni sà. bíi two weeks ago tí àwọn tó kọ ẹ náà lọ tán lọ wá bí owó ṣe máa wọ complain náà uh, wọ́n sọ pé ò ráyè lọ wọ́n lọ sick náà ni ẹ bẹ́ẹ̀ ni sà ee mo ní menstrual pain gbà yẹn sà. menstrual pain ok eh, no problem mi wá wò pé bí a ká tó close sí ọ̀la à fún ẹ ní ìwé kan tó máa help ẹ gan ni bí ìwé ìgbélé bíi sack letter wàá lè ráyè lọ tọ́jú ara ẹ dáadáa tó ní pé ò fit láti ṣiṣẹ́ nílé. ah sack letter sà. wàá lè tọ́jú ara ẹ dáadáa ní. ẹ jọ sà ẹ má jẹ kan fún mi sà. kó máa fẹ́ rúpọ̀ lè ní ẹ ìkàdé ní ẹ yes ìkà ní ẹ ooo. Oh, last month tó wá síbi oníkàsí ọ̀rọ̀ lọ́dún ẹ pẹ́ jù ẹ́ iṣẹ́ ẹ̀sìn ìwé pẹ́ jù ò lọ two weeks ago nǹkan tó wá pè é ṣe bí disẹ́pì tí lọ́wọ́ sọ olóòráyè òráyè òráyè bọ̀ wọ́n máa gbúwẹ̀ fún un wàá ṣiṣẹ́ láàbọ̀ fáwọn àgọ́ àbí. wàá ṣe sà ẹ jọ sà jọ. ọlẹ́ ọlẹ́ ni ẹ ọlẹ́ well no problem kò sí wọn tí mo fẹ́ sọ sí ju wípé ṣé o ti ráyè láti tẹ̀lé àwọn tó kú àbó ráyè. bẹ́ẹ̀ni sà má lọ sà. bẹ́tà wàá lọ wẹ́ lọ bá àwọn tó kú ẹ kọ́ lọ ṣe wọn tó ẹ kẹ́ ṣe. Yeah, come in. Oh, how are you? Um, how may I help you? Um, Adédèjì lórúkọ mi sá. Adédèjì. Bẹ́ẹ̀ sá, um, Adédèjì Ọlátúnjì. Látọ̀dọ̀ tó kún bọ̀ àbí? Àwọn pípà zẹ̀rà. Alright. <laughs> Oh, oh good result. Ah, ah, ah, ah, Decision ló Uh, very good. Um, congratulations. Ẹ ṣé gan sá. Irú àwọn èèyàn tí inú mi máa dùn láti bá ṣiṣẹ́ ilé iṣẹ́ rẹ̀. That's very good, that's very good. Um, but kọ́kọ́ ṣẹlẹ̀ bọ́ọ̀ nǹkan wà o. Ọ̀gá ṣẹ̀pẹ̀ mi láàárọ̀ yìí ni. Wọ́n jẹ́ kó yé mi pé àbúrò àwọn kan ń bọ̀ fún post of camp ní ibi mo wá wò pé àdúrà lèmi náà fọkàn gbà pé kẹ́ni ẹ má wà tí o bá ti wá wálé ní sí friday automatically màá kó sáré employer street ni. Ah, ẹ sá ẹ jọ sá ẹ ṣàánú mi iléeṣẹ́ yìí ló máa jẹ́ iléeṣẹ́ kẹwàá tí mo ti gbé certificate mi dé gbogbo nǹkan tí gbogbo wọn sọ fún mi náà ni pé we will call you later ẹjọ sá òun lẹ́yìn náà tó ti sọ fún mi sí pé ẹ máa pè mí létà ẹ tún yọ lọ ẹ ṣàánú mi ibú mi tún fẹ́ wá ṣe lọ. àánú gentleman má ṣe bí o nǹkan tó ṣẹlẹ̀ ní class tó ṣẹlẹ̀ ní ìmọ̀tì kí èèyàn rí adúlélẹ̀ accomplice tó kù tó lọ́mọ ìmọ̀ tó ṣe wọn o ṣojú wọn fẹ́ ni lóòrùn tí wàá sí class tó ṣẹlẹ̀ ní right away wà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lánìí jọ̀ọ́ má bínú mi ńlá pé àwọn ọ̀rẹ́ mi ibi tí uh, àyè bá ṣe sílẹ̀ uh, èmi fúnra mi á pè é ṣe ti gbọ́. rọra ṣe rọra ṣe ṣe ayé ọmọ àníwọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gan níbi ìgbé láti máa rí líbi mi fúnra mi well such is life. Yeah. àwọn méjèèjì. sọ. hello oh mr wale Hello. Yeah, sà yíyá èmi ni mo pè yín lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ni sà ẹ ló orí ọ̀rọ̀ owó tí ẹ lè fẹ́ fún dáàdì yẹn ni mo ṣe ni mo ṣe kọ́kọ́ pè yín pé kí n lè mọ alpha ibi tí màá ti wá sá. Eh. Okay, sir Okay, sir yes sir. dáre mr wálé ni ẹ ti gba owó tí wọ́n láwọn fẹ́ fún yín. sọ́ọ́ ni wọ́n ti gbà. dadi dadi báwo ló ṣe ń ṣe báyìí ẹ owó tí mo gbọ́ pọ̀ nínú ilé yìí pé máa fi ra oògùn fún yín àbí ṣẹ́rìtì ní bá fẹ́ ṣe pẹ̀lú kọ̀ndíṣọ̀ tẹ wà àṣẹ ti gbowó ẹ ti nà ẹ pàṣẹ ti gbowó yẹn ṣẹ̀ ti nà sí mo ti fẹ́ rówó mo ti fẹ́ rówó ó lè ṣì wá ìgbà ẹ ẹwù kọ̀ndíṣọ̀ tẹ wà ẹwù kọ̀ndíṣọ̀ tèmi náà wà iṣẹ́ mi dì èyí tó ti ẹ lọ bí iṣẹ́ à ìwọ náà ìwọ náà ẹ àbí òkè ilé wa lè sè ìwọ náà tẹ̀lé àjẹ́ ọlọ́ọ̀dá ẹ̀jì ìṣàánú ẹ lóde ẹ̀rí ìrẹsì ẹ̀wù kọ̀ndíṣọ̀ tẹ wà èmi náà ń ṣe tọ́ ẹ gbogbo owó láti dọ́tọ́ lákàtì èyí tí mo tún fẹ́ lọ gbà náà ní ìgbà yìí. jọ èyí ọkàn ara ẹ balẹ̀ ìgbé ẹ máa dá tọ́ra wọn bá ti yá ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ẹ bá ti yá ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ẹ máa dá. ìdúró kí lè ẹ jẹ́ nǹkan kan àgbo tí ìwọ̀n ní kò bá rìn gbé kalẹ̀ ìwọ̀n ní kò lọ gbé wa. ara ayé lè ṣùgbọ́n rárá ṣe rárá ṣe rárá ṣe rárá ṣe ayé lè. nínú àrídàbà ìwọ̀n gan. ẹ̀lú ọ̀rẹ́ ṣọlá báwo ló ṣe ń ju ọ̀nà báyìí kò sí ń bẹ̀jà rẹ gbogbo ọjọ́ kó máa rí mi rí ibi tó ní kí n gbà wọlé wọn mo gbà wọlé ọ̀dà máa rí máa rí máa rí òwò máa wọ̀rí sọ kí ni kí n béèrè kí ni kí n béèrè Adésanyà ẹ táwa ni mo fẹ́ béèrè àdírẹ́sì lọ́wọ́ ẹ̀ báyìí ọlọ́run wo máa rí máa ẹjọ ọkù ẹjọ sá ọkù ẹjọ bìkan ni mo ń béèrè ní. láì ní dèjì láì ní. kí ló ṣẹlẹ̀. láì ní. ṣé wọ́n yìí. dèjì kí ló ṣe é. Ah, mo dáhùn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe é. láì ní fi gbogbo yẹn sílẹ̀ kí n ṣe nǹkan tá a máa dúró sọ ọ́ sí dábàá níta máa sọ yẹn ọ̀rọ̀ pọ̀ ní òní kọ́bọ̀ kò ṣeé ṣàlàyé tán pé wúwo wá wọlé wá wọlé sí mọ́tò náà wọlé wọlé wọlé wọlé. Ah, ah, ah, méjì ni wọ́n ṣe mẹ́rin ni mo ṣe nígbà tí mo gbọ́rọ̀ ẹnu ọ̀rẹ́ mi tán wo ipò tí mo bá dèjì lọ́jọ́ yẹn ó bà mí nínú jẹ́ mi lè parọ́ fún ẹ àbí dèjì kọ́ ni dèjì tó jẹ́ wípé ọmọ lówó ni ká gbẹ̀rọ̀ ọmọ lówó tì ẹni tá a sọ mọ̀ wéè ẹ jọ nínú gbogbo wa ṣùgbọ́n pé òun rí sọ́ọ̀tì ẹ̀dá jù ṣé wàá tọ́ka gbọ́ pé òun ló wá wà níbi pé kí ẹ máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ìyá ń jẹ bọ́bọ́ yẹn gan-an ọ̀rẹ́ àfi bí ẹni wípé ayé ń ṣe bọ́ òótọ́ ni ó dàbí ẹni kí ni mo tẹ̀ ń sọ́nà ó dàbí wo ayé gangan ló ń ṣe ni o ayé gangan ló ń ṣe nítorí pé dèjì tèmi mọ̀ nígbà tá a wà ní skul dèjì mọ̀wé ni dèjì ọkọ mọ̀wé kékeré lásán ó mọ̀wé gan tèmi fún mi mọ̀ pé mọ̀wé òun máa lọ ń jókòó tì jọ tí n bá ti jókòó tì wá láti dé nìyẹn èmi mọ̀ pé mi mọ̀wé èmi máa ń ṣàkàkiri ni so tí n bá ti jókòó tì mo ti ní problem jọ ẹ̀ so náà tó wá sọ́pọ̀ pàdé dèjì and position tó ti rí dèjì kò tẹ́ lọ́rùn ìyẹn ló ń fún mi ní concern tó mọ̀ pé bàbá dèjì lówó dèjì túmọ̀ wò kí ló wá fà á so ayé gbọ̀ngàn ni o àwọn ayé tó dẹ̀ ń ṣe yẹn gbọ̀ngàn wọ́n dìdí ìjókòó tó tóbi gidi ni nǹkan tí mo rò pé o lè ṣe rè tí mo dẹ̀ fẹ́ kó bá mi ṣe fún dáadáa gbogbo nǹkan tó ń bá fún ẹ gbogbo ọ̀nà tó bá lè fi ràn dèjì lọ́wọ́ òun kò fẹ́ pẹ́ o yes nítorí pé ìgbà kúnjú la máa ń mọ̀ rẹ̀ náà tó ti lè ṣe yìí sìn jọ̀ọ́ tó lọ́ bá mi help dèjì. ó tọrọ ló sọ. So because kò ẹ kì í ṣe òun náà kì í ṣèyàn bẹ́ẹ̀ gbogbo nǹkan tó lọ́n bá dẹ̀ fi sí mi níkàáwọ́ láti fi ràn lọ́wọ́ náà ni màá fi ràn lọ́wọ́ màá ràn lọ́wọ́ lágbára ọlọ́run nígbà tí a wà ní school yẹn ẹ tí o bá jókòó tí o lè pass kẹ. àṣọ bàǹkà gbọ́dọ̀ fi. ìgbà ìpọ́njú tiẹ̀ nìyẹn tóun dẹ̀ dúró gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àsìkò ìpọ́njú tiẹ̀ náà lélẹ́yìí tó túmọ̀ sí pé èmi nìkan kọ́ ni màá ràn lọ́wọ́ ìwọ náà láti pẹ̀lú ràn lọ́wọ́ àti gbogbo àwọn ọ̀rẹ́ wa tó kù ah Dèjì ẹni tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹni ah àjọ máa ràn lọ́wọ́ ni kì í ṣèmi nìkan. ṣé ti yẹ. ṣe bó fẹ́ nọ́mbà yìí. yes. ẹ kí n kí n sáré fún un. Dèjì Dèjì Dèjà vu. ṣọ́dà ẹ èmi àgbàlagbà kí n máa dààmú kiri lórí owó tí ò tó nǹkan. ṣọ́dà kọ́kọ́ rẹ̀ ó máa dàmí láàmú ẹ sì rí gbàgbàlagbà ni mi tí mò ń dààmú ara mi. ẹ má bínú màmá mo mọ̀ pé ẹ jàre tó bá ti di lọ́la ẹ wá gbà ẹ má bínú. èmi ò bínú mo fi gbogbo rẹ̀ lọ́lọ́run lọ ọlọ́run náà ló ní gbogbo nǹkan àmọ́ ìwọ ló ní wá lọ́la o. ẹ má wọrí ebí mi ní kẹ wá lọ́la tó bá ti di lọ́la tẹ́ bá bá ilé ẹ bá mi ilé àti bá yín gbà lẹ́kùn ẹ ṣe gan-an ẹ má bínú mo fọlọ́run bá sí i ẹ má bínú ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́run má ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù kí ló ṣẹlẹ̀ kí ló happen. bọ̀dá ìmáà ni wọn ọ̀tàrẹ́ mi lọ ní ju mi tẹ̀ mọ̀kọ́ tó kàn bọ́dẹ̀ ṣe ń fa ni ẹ̀ bó ṣe mú wọn bó ṣe fọ létí nìyẹn. Ah, ah, ànàyè ànàyè ó ti pọ̀ jù náà ẹ obìnrin lẹ̀ ń bájà láìsọkùnrin ẹgbẹ́ yín ẹ̀rẹ̀ gba etí ẹ̀ ẹ mọ̀ pé nǹkan ẹlẹgẹ́ lobìnrin kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. tani ló yà kò ní dá fún ẹ wọ́n ló ní ìyàwó mi. it's okay it's okay it's okay. ǹlẹ́ o arákùnrin. Ah, ẹ kú ẹ ó jẹ pẹ̀lẹ́. mo ti kí yín. náà ń lóhùn. ok <laughs> ó ti yé mi màmá ẹ wò ẹ má bínú sí mi ṣe rí èmi if not mi bá ní kí n fún yín lówó ṣùgbọ́n ẹlẹ́dàá rí ma ẹ ẹ má bínú sí hmm. kí ló dé tó ń jìyà oníyà. ìyà oníyà. ẹ. mi ìjìyà oníyà mo wáṣẹ́ débi mo kàn jókòó síbi ni. ìyà oníyà ló gbé ọdẹ ní ìṣòro tó wà ní ẹ̀yìn. mo ń jìyà oníyà mà màmá ìjọ ẹ torí Ọlọ́run ẹ ṣàánú mi. torí ibi tó òrùlé tó bá kékeré lẹ́yìn rẹ̀ bó bá ti débẹ̀ ló ń béèrè alápẹ̀. Adédèjì ò ń jìyà níyà. ẹ jọ̀ọ́ màmá àtijọ́ tẹ ti sọ fún mi pé ìyà oníyà ni mò ń jẹ àtìgbà yẹn lọ́kàn mi o ti balẹ̀ ẹ torí ọlọ́run ẹ gbà mí ẹ̀yin àgbà náà lẹ ní àgbà tán láàgbà ọ̀lẹ ẹ jọ̀ọ́ ìyá ẹ ṣàánú mi. dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ tó jẹ́ ìrìnà pàdé rẹ̀ ó sì bọ́ nínú ìṣòro kò sí ti ń lé kókó oko tí kì í dẹ̀rọ̀ ọ̀rọ̀ rẹ ti dayọ̀. ẹ̀yin tó láyé ó yá ìṣúré tètè wá jẹ́ mi nípa tèmi. ẹgbẹ́ ayé mo pè yín o àgé ṣẹṣẹ gbogbo ẹ̀yìn àgbààgbà lójú ìfẹ́ níbi tí wọ́n ti ń lọ́mọ tí ìyá ò gbọ̀yọ̀gbìn ẹ̀yìn tí ń tẹ́ ní àtẹ ẹ̀ka gbogbo ẹnikẹ́ni tó bá wà níbi ọ̀rọ̀ gègé iṣẹ́ kore ni iṣẹ́ bèrè ni iṣẹ́ ọmọdé ni ìṣàgbà ni níbikíbi tó bá wà báyìí òtútù gbùrọ̀ yẹ bẹ̀rẹ̀ sí ni wọ̀ ó yá ẹ̀ láàmì òṣàtọ́lá. ooo oh, ẹ kú ìtànà. ẹni mọ̀nà rẹ̀ ń tọ́. ọmú ìyá dùn. àjọ máa mú náà ni. ṣé wọn ló wá ń di ọ̀rọ̀ arákùnrin. èmi rè wá lè bẹ́ẹ̀ hmm. èmi ni lóòótọ́ o ẹ mọ̀ lè pa ìyá yìí oúnjẹ yìí ìyá bàbá rẹ̀ rò ń lóòótọ́ hmm. àmọ́ ń wà lẹ́yìn ọ̀fà ó jòjé ń bàbá rẹ̀ ṣe é mi gbòòrò. ìyàn ogún ọdún ó ń jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ìbàjẹ́ àṣe lè ṣí ó lè bá ní wí. lè já sí pé o ò lè bà ọ́ lọ́mọ. bàbá mi mi ò lè lọ́mọ mi ò fi ẹ̀wọ̀n náà mi ò fi tìmọ̀ lóòótọ́ mo jí mi lẹ́sọ̀ wípé gbogbo ẹgbẹ́ táwọn mọ pátápátá láwọn sáà wọ́n ní pàbó ló já sí ọ̀rọ̀ ẹni ọba ìdùn mi ò tẹ̀lé dàbí. tójú ṣé bá nẹ́ẹ̀rí ìlú ọba dáa tó ni. éèpà ìlú èyìnbó ìlú ọba rọ̀ ń pè é dé ilé òyìnbó kọ́lọ́n kó sàánú èèyàn ni tí ẹ̀ bá débẹ̀ ó ti ráyé mú tí ẹ̀ bá dé ilé òyìnbó nígbà tí ẹ̀ ti wà lùjọ́ náà ni ṣé iláyé ìyá wáyé kọ́ wá kékeré lọ lóyìnbó kí wọ́n kàn bá dídọ́ ọkọ ẹgbà fàyè ṣe yàgbá yẹn ṣe pàpà kúrò dá ẹnì kan lè fa ó bá parọ́ níbẹ̀ èsè ìwọ̀nù rẹ̀. bẹ́ẹ̀ ibi ẹbí àti ìṣe rí ilé ni sẹ́nu wọn ìpèlú ìlú ọba yìí ti pé ìlú ọba ni. wọ́n pe ọ̀hún yìí sì yẹ kó máa gbé bẹ́ẹ̀ ọ̀hún yìí sì lẹ̀tọ̀ sí ọ̀hún pé ọ̀hún lọ́ba lọ́ba ọ̀hún yẹn pàtàkì pàtàkì ọ̀hún yìí ń jẹ́yàn láàrin ìlú ọ̀hún yìí ń pàṣẹ ìlú ọ̀hún yìí tẹ́yàn ṣe. ó lè ń jẹ́ ó lè ń tó lọ́ba lọ ìlú ọba dàgbọ́n ni ó gbogbo nǹkan ọlọ́dá sí ìdọ̀ba ń rè rẹwà òjò wọn dá òrùn wọn sùn wọn ọ̀nà wọn dá omi wọn dá iná wọn dá ẹ sì ń gbọ́dọ̀ ìdọ̀ba kí ọ̀gá ọba débẹ̀ wá dá ẹ sì ń gbọ́dọ̀ ìdọ̀ba ìkó ni hùn sẹ́ẹ̀rí kọ́lọ́n kó sàánú èèyàn nípa pé èèyàn ń dọ̀ lọ́ba èrì lọ kó bá pààrà rẹ̀ ètù jẹ̀bi kó pààrà rẹ̀ àwọn ìpa ayé rẹ̀ ń ṣe ìrìn ẹ̀kọ́ ń para wọn ìdọ̀ba dà gan ni ìdọ̀ba yẹ pé ìrọ̀mì àná ọmọ mi àná gbogbo gbogbo ìdílé mi máa lọ ìdọ̀ba dà gan o. ń rè o ṣe ìrójú ayé jẹ́ ìrójú ayé báyìí àdé lílo ẹni bá pòun kò ṣògùn kà kó bá pòun kò ṣògùn kà mọ́ ẹni máa jẹ́ béèrè rẹ báwa kí Démọ́lá kò bá ta ilẹ̀ àwa mẹ́ta kí máa pa èmi àti ṣubẹ́ńsìn pọ̀ èsì. E èsì àrẹ ọmọ mi rè jókòó sílẹ̀ yìí ele lọ lu ọba abi èlé lọ lu ọba ah! máa rán ró hmm, máa rán kan ṣe yìí dédé agbụrụ, èmi rè wíbà gbogbo ẹ̀yin ń talẹ̀ ẹni mẹ́fà méje mẹ́jọ pọ̀ torí ọmọ tèmi yìí lọ lu ọba yẹn ah! kí má máa gbéṣe gan ìwìkúwì ọmọ ẹkíjà ìfọkúfọ ọmọ àjàlúwà ọ̀rọ̀ jọgọjọgọ kò ní tọ́lọ́rọ̀ kó ọ̀rọ̀ jọgọjọgọ kò ní tọ́lọ́rọ̀ pẹ̀ ọ̀rọ̀ kágbà kábì kò ní tọ́lọ́rọ̀ gèrè ẹ dẹmọlá ẹ àrùn burúkú àìmọ̀dì kó ń labá báyìí kí tirẹ̀ kò labá kó dẹ̀ ní jókòó sílé kọ́rọ̀ rẹ̀ kó má rojú kó má ráyè. Hmm. ẹ ṣeun jàre ẹ gbọ́ gbọ́ gbọ́ ọmọ tèmi wà nílé kẹ́ẹ́ kí ọmọ Adémọ́lá náà máa ṣe kí tìrẹ náà bá ẹ. láti méjì àbí kó ń. Adédèjì ọmọ Adémọ́lá kóun náà kò jókòó sílé kí tìrẹ kò bá báyìí gbogbo bí ó bá wáṣẹ́ dé ń ṣe kó máa kọ́ lẹ̀. Hmm. ẹ̀ka ẹ méjèèjì rẹ̀ ọ̀yẹ́ ń jọ̀mọ́ ẹ̀ máa mọ̀ kan kì í ṣe bá ẹ ṣeun o ẹ ṣeun ẹ̀yin bàbá mi. ẹ dákun bá ń fọ ìjìn dákun jẹ̀bìrẹ́ ṣàánú mi foríjì. kúrò níbẹ̀ ọ̀rọ̀ kọjá bẹ̀ ó kọjá bẹ̀. Ah. Ah, ah, ìyá ṣó ti níyànjú. bó bá dẹ̀ṣẹ́ gọ́rígọ́ máa dá ìwúra sùn bẹ́rẹ́jẹ́ bẹ́rẹ́jẹ́ bó bá dẹ̀rù ọ̀gọ́jọ́ wọn ìyá mi aráṣọ má balẹ̀ wọn á sì tiro fíó fíó. Déjì àti wọ́ àtẹ̀mí pẹ̀lú bàbá tó bí ọlọ́mọ a ní ìrìn àjò kan tá a jọ rìn. Ìrìn àjò. Bẹ́ẹ̀ ni. Ìjọ sáà, ìjọ nítorí Ọlọ́run. Ẹ ń bẹ̀ mí. Hmm n kò lè gbọ́ n kò lè gbọ́ báwa bóyá máa bá kúrò ra yìí èmi rè wíwá. olúwa tẹ̀fín ni dákun wọ́n ta owó tá a jọ jẹ́ dákun bá ń forí jìn wọ̀ débúrẹ́. o ṣàtẹ́lá mo ti wí ẹ pé kó máa dà sọ̀rọ̀ yìí pẹ̀lú adúlù gbogbo wọn fojú mi rí ẹ̀ àdé n kò lè dáríjì ewé òwú òru gbogbo wọn wọ́n ṣe ni bàbá mi torí ọlọ́run bẹ̀yìn. ìwọ ò lè ríṣẹ́ báyìí mo wí èmi rè wí. bàbá mi ẹ jọ̀ọ́ bàbá mi ọmọ wọn lérò wọn ewu wọn iṣẹ́ aga ọmọ oníròkò jigini lójú ọ̀gán ẹ jọ̀ọ́ ó tó kẹ́ ẹ bínú ó tó kàn gbẹ̀yìn kẹ́ ẹ má gbẹ̀bẹ̀ mo mọ̀ pé torí tèmi náà lẹ ṣe ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe àmọ́ nǹkan tó jẹ́ àwọn méjèèjì yìí ti rí ẹnu wọn ò lè sọ. o ò mọ ọ̀rẹ́ kan òun wá ṣùpẹ̀ kí n dáríjì lé kí n dáríjì lé kí ìdánilójú pé kí n bá dáríjì ètò ní ìtàlẹ̀ kan ẹni méje ẹni ìtàlẹ̀ ẹni mẹ́jọ. àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá àwọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá. wọ́n mọ gbogbo àwọn èèyàn yóò ti bàrà yé jẹ́ náà. ó rí gbogbo owó ṣe ń náà inú ayé mi n kò lè dáríjì báyìí mò ń kò lè dáríjì. bàbá mi ló láìfẹ́ tẹni sí mi ejò bá mi yáfi ọ̀rọ̀ wọn fọlọ́run. ó tinú ọkọ rẹ̀ wá pé kí n dáríjì. ó tọkàn mi wá. ìwọ ká yáfi rẹ̀ ọlọ́run. bẹ́ẹ̀ ni bàbá mi. ọ̀ṣà tọ́lá mo ń jẹ́. pẹ̀lú iye ọmọ mi wí màá dáríjì báyìí. ṣe. torí pé ọmọ mi èè lè gba nǹkan tì lọ́wọ́ mi hmm. àmọ́ ara pẹpẹ méje. amara amara. ẹyẹ tu mẹ́rin. ẹ amara. odindi atare méje hmm. oníṣẹ́ yèmí àtìrẹ̀ má fi ṣe. yóò rà á yóò rà. eléyìí àgbádùn ilé eh, eh, ìlẹ́ àdẹ̀rẹ̀ṣẹ́. ó yá ìṣúná ìṣúná kó wúre bá ń wúre fún wa ẹ súnmọ́ bá ń ṣàdúrà fún mi. iṣẹ́ kò ní pagún rẹ mọ́ òṣì kò ní tàparò rẹ. ọ̀gbẹ́ ọwọ́ ọdún bá dùn báyìí àgbọ̀ tútù rẹpẹrẹpẹ máa ń wáyé ayé ayé ara rẹ̀ á pọ̀ sípò wà rí. rọra ṣe rọra ṣe rọra ṣe rọra ṣe ayé lè ṣògbọ́n rọra ṣe rọra ṣe rọra ṣe rọra ṣe ayé lè. Oh. ṣe ayé o rọra ṣe rọra o rọra ṣe rọra ṣe ayé o. You might just feel like helping, but the situation of this life couldn't just let it be. Mystery, strangeness everywhere. Oh, careful, careful, my brother, careful, my sister. ṣe rọṣẹ ayé ayé lè o.